lẹ̀ sùn tọkọ lọ́kọ lẹ́jọ́ ní nǹkan pọ̀ ó wá sáré òṣìkiri ṣé wà ló wù yẹn. ó tún ṣì mọ́jú àbótúnfẹ́ máa lẹ́nu tí wọ́n ti gbà yí pé tọ́gbà òkè ò bá tiẹ̀ rí ẹni àwọn èèyàn ò ní rí ẹ kábọ̀ torí àwa ẹ̀yà fojú ara wa báyìí àfi gbọ́ ní ẹ̀ dáadáa. ẹ dúró náà o ṣọkọ ẹni ẹ wọ́n bí ẹni ṣọkọ ẹni mo sùn tì àbọ̀kọ̀ sí yín ni o ẹ dá mi lóhùn ṣé mo pé mi ò tí sùn mọ́ ọkàn yín mi ò tí gbé sàárà mi dọ́dọ̀ ọkọ yín tí ẹ ò bá ṣọ́ra. ó ti ẹ̀ lè gbọ́kọ mi. wo tó o bá fẹ́ ṣe èrè tí o fẹ́ kí n kọ́ ah. ṣe é mi ìfẹ́ kọ́ báyọ̀ ṣeré o. àbí wọn gbọ́dọ̀ súnmọ́ pẹ̀lú bí mo ṣe wò mí mo yá wẹ̀rẹ̀ gan-an. múdùmúdù àyà mi yìí tí ẹ ò bá ṣọ́ra tẹ́ ẹ bá tún dá sí ọ̀rọ̀ mi ọkàn yẹn jẹ́ ń bẹ̀. ó tún sì ó tún sì lẹ́nu ó máa tẹ̀ ní. túnde lórí túnde lórí túnde lórí túnde lórí túnde lórí alágbèrè ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ aṣẹ́wó ẹlẹ́dẹ̀ aṣẹ́wó ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ká mo ò rí bẹ́ẹ̀ rí ó tún sì lẹ́nu ah, ah, ah. ó tún sì sọ̀rọ̀ ẹ̀fẹ̀ pani ṣé wà lówù yẹn ó tún sì lẹ́nu sì sọ̀rọ̀ lójú mọ́mọ́ kò dẹ̀ tún máa ṣe báyìí mùdùmùdù àyà wàá fi gbọ̀kọ́ níbo náà ti ń ṣe yẹn. ó dẹ̀ ṣe yóò dá o kò dá o. báwo mo bó ṣe dá sọ̀rọ̀ kó gbẹ́nu ẹ̀dá kẹ́ gbẹ́nu ẹ̀dá kí tó mọ̀ bóyá sọ̀rọ̀. mo mọ mo kò tó dùn mí. inú nìyẹn ọ̀bùn olóòórùn. olóṣèlú olórí burúkú ọ̀bùn bó ṣe rí a máa bọ̀dí sẹ́yìn a máa ṣe báyìí káàkiri a máa ṣe báyìí káàkiri. tí tábà dáṣẹ̀ rí àfún kò ní mọ̀ pé ohun tóun ṣe yẹn ò ṣe nǹkan tó dáa lójú ọmọ ọmọ tójú ti ìpàdé mi ò rí rẹ́rìn ah, ó tún lẹ́nu òun á fi mòdòmódò gbọ́kọ tèmi. ọkọ èmi. alẹ́jọ́ bá dánwó ẹ̀wò ah, ẹ dúró ni wọ́n sọ ọmọ fún mi jẹ́ àti jàtí báyìí ẹ ṣe wọ́n fẹ́ sọ ẹ́ di ẹ̀yìn ẹ̀bà ni tí wọ́n rọ gàrí sínú etí ẹ̀ ìgbà wọn ni wọn ò ní dá mí títí wọn máa tẹ̀bà nínú etí ẹ kí ló ṣe gangan fún ọmọ fẹ́ bọ̀. ṣe ṣe ṣe bí sùlíyà àti àdíjà ni wọn lè mi lọ bá ọkọ kádíjà sùn. wọn ní ó lọ bá ọkọ kádíjà lájọṣepọ̀ mm. ẹ dúró náà ṣé ọkọ tí wọn lọ bá lájọṣepọ̀. ọkọ wọn kọ o. wọn fìjà lẹ ni ìjà wa gbóníjà mọ àwọn gangan alápẹpẹ nìjà fẹ́ gbè báyà mi àwọn dà kò sí wàhálà ń tà sèrè sórí ọkọ àwọn méjèèjì gangan mm. ọlọba lájọṣepọ̀ tó bá bọkọ wọn lájọṣepọ̀ wọn dúró báyìí digbin ni bígbà tí olúmọ tó tó tó tó dúró torí nǹkan fẹ̀yìntì ni wọ́n ṣe dúró tì ọ́ ọgbọ́ ṣé lẹ́yìn ó ti tán. ara o kò tán o fẹkẹ tún ná wọn tẹ bá tún rí wọn. kí n nà wọn hmm. àkànkẹ́ tó fẹ́ nù kò hmm. sí wàhálà ijó abárí bíi báyìí òun ni bí wọlé ìwọ rèé bomi kó wọ balùwẹ̀ lọ kó lọ fọ gbogbo ilé ìdáhùn kó lára rẹ kó bá ti wá wẹ̀ tán. àní ọ̀rẹ́ ata sí lẹ́nu bóyá ta kúrò ya. Ah, hello hello hello hello àbúkọ wọn lè hello hello hello wọn wọn ṣàìsì kó bẹ̀rẹ̀ bẹyẹn o baby hello o baby wo ah báwo ni lẹ́yìn ká jí mi máa máa wojú ẹ máa bẹ ga o ah, kí ló ṣe gbogbo àwọn nǹkan wo tí wọ́n kọ́ tó mọ̀ pé owó kò mọ̀ nǹkan jù gbogbo nǹkan tó dẹ̀ ṣe ọlọ́run ní dání dúró níbi nǹkan ayọ̀ ẹ o ọjọ́ ayọ̀ ẹ ò ní rí ogun obstacle obstacle eh. ló fẹ́ jẹ́ you are an obstacle in my life eh, I'm òde ṣé ń wẹ̀ you are eh. you are a murderer you are a murderer you are a murderer. gaji You are a murderer. sorry ẹ ẹ bina take it off ẹ sorry gaji ẹ wojú mi sorry tó bá jẹ́ pé ẹ àfa mọ́sálásí wa àbí mọ́sálásí wa ló bá mi dán wò irú nǹkan tó dán wò mo lè má dé mọ́sálásí kírun mọ́ kọ́ bá mọ tó kámi lára dé. sori tó bá ti ń bẹ̀rẹ̀ oríire. ìyá máa lọ sọmọ pé ti jẹ́ kó máa lọ sọmọ pé ti jẹ́ kó máa lọ. níbi ọ̀rọ̀ oríire. yóò stupid yóò stupid. gaji gaji gaji gaji gaji gaji gaji ayé mi ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀ yẹ́ kí ló ṣẹlẹ̀ ó kélé kí ló ṣẹlẹ̀ òun sá ni. dọ́tún ọlọ́run ah, kí ló ṣẹlẹ̀ ah, ó yẹ sí àkànkẹ́ mọ́ o ti di àgbákì o ah. ṣé ọlùkẹ́ kò rẹ̀ wọ́n rárá ni. ó rẹ̀ mí tì í mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni jẹ́ àwọlé. ìjọ tó lọ tó bá jẹ́ pé ó rẹ̀ ọtí èmi ò mú wàá pẹ́ lórí ẹ̀ o ah, ah. sórí lè tàṣe láì jẹ́ pé mo wọ ọkọ̀ gẹ́dú ẹ̀mí mi ti fẹ́ mọ mélòó ni láì fọ àyà mi tó kù gan. ó ṣe ń ṣe báyìí òkèlè ó ṣe ń ṣe báyìí jẹ́ àwọlé. báwulẹ̀ mi kankan ah. kọ́ mi jù bẹ́ẹ̀ lọ mo ṣe wà yìí mo ti paralyze. orí wà lára mi. bóyá kí n filé ilé ẹ̀fọ́ ń gbà náà kọ́lá yìí ní wàásọ mo lè jáde mo lè kán pè mí wéré ó sàn. ó kélé. ẹ jọ mọ o mọ tẹ̀lé o. àṣẹ kò tiẹ̀ lé ó dẹ̀ lẹ́nu òṣì. Ah. <laughs> èmi lọmọ yẹn máa gbà fún ọ ah. ah, èmi ni. ó di dandan ó gbọ́dọ̀ gbà fún ọ ẹ eh, ah ó tiẹ̀ bí mi pé kí ni mo bá bọ̀ lọ́wọ́ àtọ̀dọ̀ àkànkẹ́. òdodo máa ní àkànkẹ́ pépéré ń pè é báwo lọ mọ ọ̀rọ̀ ò lè da. ó da gàjí ó da tí mo lọ tí mo bọ̀ tí mi ò bọ́ ọmọ jẹ́ tó bá ń gbọ́ oyin àti ó fi oyin sí ó fi gàn sí ni o. ìyẹn àkànkẹ́. yéé àkànkẹ́. àkànkẹ́ hmm. nígbà tí tí tá bẹ̀rẹ̀ tá fún àwọn wíṣọ báyìí pé kí má sì bẹ̀rẹ̀ mm. akànkàn ń gbá bọ́ọ̀lù ó score sí eré ni àbí gbà tí ọláyínká peter bá score bọ́ọ̀lù ah. nígbàgbà nígbògbò nígbàgbà bó ṣe gbà lè fi náà ra mọ́ ah. bó ṣe gbà á ah. ó pa mí sọ díẹ̀ ló kó mo kàn fi ṣe pé kàkà kóbìnrin pamíláyò máa fọgbọ́n sí ni mo fọ́ ọkùnrin sí o. kò tẹ̀ nídìí kò nídìí kò fẹ́ o fẹ́ o fẹ́ continue láti máa ṣe exaggeration wèrè yẹn lọ. Eh. kò nídìí ìgbà tó lè ní kó ń play bí ká ọláyínká peter èyí tó kù ti lọ. ó kò mo ti gbà àti píkìkì ó gbà kọ́nà ó tún gbà wọlé láti. èmi wà wọ pé bákan kẹsẹ ní bọ́dì yẹn pé bọ́dì lásán ló máa ní ni pé kò lè mọ́ lò. ó kàn yẹ pé ó fẹ́ pa mi àwọn fẹ́ pa mi o kì í rẹ̀ ara mi kí ló tẹ̀lé máa ń ni mo gbọ́ èmi ò gbọ́ ó máa ń pàwà ó lò mí débi pé ọ̀pá ẹ̀yìn mi fẹ́ rí jábọ̀ àmọ́ ìmúna wa ò pé kàkà kí obìnrin pa mí láyò báyìí mo kàn fọgbọ́n. òní. mo ní irú ẹ̀kan kan náà kò tẹ̀ lọ fi ṣe kóńkẹ́ fẹ́mi náà. ipe kò kàn dáhùn ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ní irú wọn kan o ènìyàn tí mo kàn ní mm. ọdún yìí ní ó ṣe seventy five ọgbà dùn wọn dáadáa o kókó arúgbó a máa dùn kí ló ṣẹlẹ̀ ṣé òun ronú rárá ni. kí ni ó fà yín o. ṣé àkàkẹ́ ti wọ seventy five irọ́ òkò àníwò èmi ló ní seventy five sákànkẹ́ ni wà gbogbo ọ̀dà àbárajà jí òyà ni. bí irú tiẹ̀ ó wá ń lọ sọ pé ìyẹn ìyá kan tó yẹ kó ti kú seventy five ọ̀dẹ̀ ni ẹ̀ ni. má bà mí sọ kí n jà rẹ̀ má jẹ kókó arúgbó. kó má jẹ nǹkan mi ò jẹjà kókó arúgbó kókó arúgbó kọ ọmọ ti gbọ́ kókó mi dán ni. tó bá jẹ kókó arúgbó mi báyìí bí kò ọmọ lọ mọ ni ah. tọmọ fi ń já gbogbo kàtàkàtà. kò sí wàhálà kò sí ọkọ ọmọge ni ọ ìwọ òṣìṣẹ́ mọ́ṣúárì ìgàjọ ọkọ ọmọge tí mo ti ní mójútó yìí tó ní yóò gbà fún ọ. ẹ jẹ́ kí n kàn fèsì yẹn gbà yẹn kò sí wèrè. Vamos, vamos, ṣé ṣé ìyàwó làwọn ilé kò má béèrè pé kí lọkọ fẹ́ jẹ o dẹ̀ lọ gbé kínní òun lọ wẹ̀ tó bá dẹja tán kò kò bọ́ bí o bó ṣe fẹ́ jáde mò ń wò ẹ̀ àgídí òṣìná máa máa lò ẹ̀ lọ́kọ ńlé ẹ̀ ní ọkọ yín ọkọ ló dẹ̀ tí wọ́n àwa tá a da àjù márùn lọ èmi pẹ̀lú àwọn tó kù. wọ́n á <laughs> ní ìmọ̀ pé ẹ̀yin lẹ wà ń lè ohun tí mo gbọ́ èjò ohun àkànkẹ́ ni ẹ má bínú sà. bí mo ti da olóhùn nínà ó tún ju ohun odò. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ kò gbé wá but nígbà tó máa wọ eardrum tọ̀dọ̀ mi ó change ẹ̀ sóhun obìnrin ah, so reason nìyẹn <laughs> ẹ ra sà. èsì ò wá sí mo mà rí ọ. kò sí nǹkan kan mo ń kọjá lọ ni mo á rò pé à ń kọjá wájú ilé ọba ká má yà kí ọba ni mo ṣe ń gbé kínkín sàṣà. inú mi dùn bó ti wá ṣe àmọ́ èmi yìí sọ ọba o olówó òkèrè lèmi ó yàtọ̀ ah bàbá olówó òkèrè ẹ̀yin lẹ ń wora yín bẹ́ẹ̀ eh. bẹ́ẹ̀ ṣe wà yíyẹ ju ọba àlù kan lọ. Ah. <laughs> Ah. <laughs> ẹ raza. ọ̀rẹ́ mi ò dún wá mọ̀ ìwọ ló jẹ́ mọ̀ ah. eh, ọlọ́run wà pọ̀ wọ̀ náà ẹ̀yìn bọ́ ọba dàgbàdàgbà ọmọ yẹ ọ̀sán eh, ọmọ ò ní tọ́jú ẹ̀ mọ́lẹ̀ ọ̀kárẹ̀ láyé o ṣeun. kò sí àkànkẹ́ gan lé kí n lè kí òun náà sílé. kó kí papọ̀ kò sí ń lè ó jáde ó jáde pẹ̀lẹ́. ok sir What ẹ káre o mo rí yín you ẹ ṣeun ẹ kílé. gàjígàjí. akọkẹ́ pépéré ń bì. ọkọ àwọn ọmọge. bó ṣe máa ṣe nìyẹn. ọkọ àwọn gbogbo biz girls. báwo ni sins. báwo ni. ilé ọ̀dọ̀ yín mo ti ń bọ̀. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. ah ó wà o tìbí ti wà ń lẹ̀ o. ah ó ti wà ó ti wà kọ́sítọ́mà dáadáa. ọ ò ṣe máa yẹ. gàjígàjí. báwo dẹ ni. Ah, wà ókè. ṣùgbọ́n bá ṣe wà ní mm. ọ̀dọ̀ mi là ń lọ ilé ọ̀dọ̀ mi là ń lọ. ibo ilé ọ̀dọ̀ mi. ìyàwó ẹ̀ ńkọ́. <laughs> ìyàwó mi ò sí. Ah, mi ìfẹ́ wa láyàwó ẹ o gají mi ìfẹ́ oh. wa láyàwó ẹ mi ìfẹ́ wa lá. kó jọ mi ìfẹ́ wa lá ni ìyàwó ẹ ní wàhálà mi ìfẹ́ wa lẹ o. ìgbà àti ẹlẹ kò sí wàhálà kankan. kò sí wàhálà. ní wàá enjoy mi ah, ṣé kò ń ṣe ẹyin. àní wàá enjoy mi. ṣé kò ń ṣe ẹyin. tá a bá tún ṣe tán wàá máa rẹ́rìn lọ lé ni. ìṣonírẹ̀. <laughs> sẹ́kùn ṣe lásán oh. ṣá. ọ̀kẹ́kẹ́ wọn bẹ̀lẹ̀. ẹ má lẹ́nu. Oh, àkọ́kẹ́kọ́kẹ́. dájí dájí. ẹ bébì. ọkọ àwọn ọmọ mi. ọ oh, ó tún bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ bó ṣe máa mú mi náà nìyẹn. ọkọ àwọn big girls. ee àkọ́kẹ́kọ́kẹ́ ọ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀. jẹ́ kí n gbọ́n fún ẹ. wo ń bẹ̀ mi ì mi ní wo bẹ̀ mi ní wo bẹ̀ ilé láti dé yọ má wọrí yún ilé láti dé yọ hmm. farabalẹ̀ òye hmm. so mo ń ẹ ṣáà má lẹ́nu níta àwọn èèyàn kan ah. kí ló ṣẹlẹ̀. Ah, ó ti yé mi àkàrà màá wá jókòó <laughs> èmi tó yẹ pé máa ń hàndù obìnrin pẹ̀lú pn ah. jókòó járe. Mm. ṣé kò ń ṣẹnu. ẹnu ni kí ni ẹ. níta àwọn èèyàn kan. Oh. wọ́n sálà sílà sí àwọn bí òkèlè òkèlè nìyẹn oh. this is gàjí níwájú ẹ gàjí oh. ló ń wò yìí oh. ok ìdúró tí mo dúró yẹn o ò ṣàkíyèsí ẹni tí kò bẹ kò bẹ kò bẹ kò wá wọ rí jẹ ká débi tá n lọ ah. ọmọ rẹ̀ eh. ọmọ tán eh. màá má ṣe bí o ṣe ṣe ń ṣojú lé ni o eh. Ah. wọ́n yín mú fún ẹ mọ̀ bí tí kì í wà. yín mú bàbá yín bọ̀. ẹnu òsì náà lọ ni òkèlè sàn jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ kìíní àná. bàjí bàjí bàjí oníṣẹ́ láàánú. Ah décollé ah, décollé décollé ah èmi tó lè ah Gaji eh. ó bàjẹ́ eh. ó burú eh. ó burú Gaji ah, Gaji ah ah tètè ń bọ̀ tètè ń bọ̀ tètè ń bọ̀ ah Gaji ah Gaji ah, ah. tètè dé ah tètè dé. ah kọ́ tí mo máa bá Gaji pò ní ẹni ara ẹ̀ máa kọ̀ kọ́ tí mo máa bá wọ́n á dójà tán wọ́n á di dìdì rìn ẹ owó ni ra máa mọ̀hún nu pọ́s ah o àfi kí n má bàa ń lé. Ah, bàjẹ́ ah, mo ti ń bọ̀ ah, mo ti ń bọ̀ mo ti ń bọ̀. kàdé mo ti dé mo ti dé. káàbọ̀ èmi ò tí kò ń gbé wa. mo ti dé eh. mo ti dé. òun ṣì wà bẹ́ẹ̀. Dàjí kí ló tó ń làágùn báyìí. kí ló dé tí mo ṣe ń làágùn ah, bóyá ọwọ́ Ọlọ́run ló ti máa béèrè yẹn o pé kí ló dé tó fomi sí mi lára o mi wà á mọ nǹkan tó ń béèrè question tó yẹ kó máa béèrè lọ́wọ́ mi mò ń làágùn o ní kí ló tí mo ṣe ń làágùn. ẹjọ kí ló tẹ tún wá tilẹ̀kùn o. ìyẹn ilẹ̀kùn ìyẹn wà fún security ni security purpose tá a bá ti bẹ́ẹ̀ yẹn sìn àwọn ewúrẹ́ lè wọlé àfi káwọn èèyàn wọlé kán jí nǹkan èmi gan tí mo dẹ̀ wà nù lérè ìlú ti gbẹgẹ́ kán má lọ kidnap mi tán bá dẹ̀ pé ṣé o lè fún ransom hmm? can you give them ransom you can't so reason nìyẹn. ẹ jọ kí lẹ gbé sínú ilé tán fẹ́ jí ẹrù wo lẹ dì sínú ilé tán fẹ́ gbé diamond lẹ nínú ilé nàbí gold. ok mi gangan fúnra mi ò tẹ́rù tán lè palẹ̀ mọ́ pé kán sílẹ̀ kán dẹ̀ gbé mi lọ ìwọ ló máa sunkún kí ló ń ṣe <laughs> èmi <laughs> ọlọ́run jẹ́ òfojú sunkún mi tó bá kidnap. iyọ wọn ti ẹjẹ tó wúlò ẹ kúrò lọnà kẹjọ kọjá. kò sí wàhálà. Thank <laughs> you jọ gají torí ọlọ́run tó bá fẹ́ wàhálà owó mi tó kódà. owó. o jẹ́ ń pe owó ò ń pe owó o ń pe owó ò ń pe owó bí pọ́ọ̀mù kan tí mo sọ owó mi tó kódà jàre kó mi tó. àbíkẹ́ kò yé mi nínú àwọn má máa pariwo lẹ́mi lórí mo mọ ibi tó ti ń bọ̀ sí ni bóyá àwọn ti sọ fún ẹ̀sìn ní gbòòrò ń ṣe ibi táyìn rìn kíní kan àwọn tí wọ́n rí nǹkan kan tó ti rí láìfù wọn gan tó máa lọ jíṣẹ́ burúkú kan fún yín ipa ọkọ ẹ ti kówó ẹ nulẹ ṣé orí mi ní divorce ẹ ni kí láti ránṣẹ́ mi mo kówó ẹ. ṣọ̀ṣẹ̀ ń kówó mi ni. lọ́nà wo ṣọ̀ṣẹ̀ ń kówó mi nílé yìí ṣọ̀ṣẹ̀ ń kówó mi ni wọ́n tó ní ṣọkọ bẹ́ẹ̀ sú ẹ tó wúlò ṣọ̀ṣẹ̀ ń kówó mi ni bá mi kówó mi o tó bá fẹ́ wàhálà lọ́sàn ìmúṣọ́fẹ́ bá mi kówó mi o. èmi lọkọ bẹ́ẹ̀ sú ẹ èmi lọkọ bẹ́ẹ̀ sú àbí èmi ò níṣẹ́ ó dẹ̀ jókòó tì mí ṣé ìyá jẹ́ ìyá jẹ mi ò dẹ̀ níṣẹ́ ìyá jẹ. ìwọ ló ń bá mi. bó ṣe wà ó ní reason tí mo ṣe jókòó. wá gbọ́ ó ní reason ṣábà mi kó owó mi gbọ́ èmi ò mọ̀ fún ẹ bá mi kó owó mi mi ò rojọ́ mi ò rojọ́. má jẹun wojú ẹ kí ni reason tó fi lé ojókòó kí ló sọnù lọ́wọ́ ẹ. bá mi kó owó mi jọ. orí ẹ ò pé orí ẹ ò pé wọ́n ṣe mílẹ̀ kó máa lọ kó wá kó wá mọ yìí mí gbòòrò ayé ìwọ ọ̀rọ̀ ẹ̀kan bá mi ṣe èmi kọ́ mo kówó ẹ. gaji wọ ló kówó mi. èmi kọ́ mo kówó ẹ. àpè ah, mẹ́ta nílé ìwọ ló kówó mi kò lè bá mi kówó mi. sọ pé owó kọ́lọ́dá mi ló ìwọ́de ẹ̀kọ́ ni mò ń ṣiṣẹ́ fún bá mi kọ́ owó mi o gàjú bá mi kọ́ owó mi o wá wà lá lọ́sàn yìí o. torí nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn màá kó òun lè fún ẹ oṣù mẹ́ta ló rè ní fírí mi mi ìdẹ̀tún ní wọ bẹ́ẹ̀dúrúmù ẹ. kí ni ìwúlò ẹ tẹ́lẹ̀ tí bá wọnú ilé wa bá ẹ pèmí lọ́mọ àlè pèmí lọ́mọ àlè èmi kówó tiẹ̀. bá mi kówó mi bá mi kówó mi bá mi kówó mi wọ́n ló kówó mi. owó oṣù kò náà kó a máa pariwo a máa ṣe bíi bíi bíi bíi bíi bíi bíi bíi kínní wò ó kó lọ́nà fún jáde wo ká tó fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ wọnú kíṣìn jẹ́ ká má là yẹn soft ewédú mo dẹ̀ fẹ́ kó lo wa ṣe ọ̀pá àwọn orú wèrè kan tó máa ń rà kiri street ẹ̀mí ò fẹ́ rárá abẹ́kúta fún mi ṣùgbọ́n máa dẹ̀ àjẹ́ kéwédú ẹ̀yẹn kó. ewédú nìkan kan apọn ni o ò láìkí ọgbọ̀nà ebi ń pa ẹ́ o ò mọ̀tán mọ́nàmọ́ná èèyàn tó bá ti ṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló máa ṣe ebi náà ló máa pa gbogbo tó sọ yẹn kò kàn mí má fi ọ̀rọ̀ lẹ̀ bá mi kó owó mi gàjí mi fẹ́ wàhálà ṣé ìyàwó lè lé àbẹ̀sòwò náà èmi ni o gbé oríkì tèmi èmi ajínàṣẹ o gbé lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀nàmọ́ná wọ́n sọ pé mọ̀nàmọ́ná ni àwọn fámìlì tèmi ni àbọ̀ wọ́n bá mi ṣí ẹ ni. wọ́n tún fún mi lóúnjẹ my friend. oúnjẹ bámi kọ́ mi jọ bámi kọ́ mi lọ gbọ́jú. tí ò bá ṣe pé bàbá kọ̀kẹ́ àtàkọ̀kẹ́ máa ń fòṣì ṣayọ̀ ni èmi ò rí bí tọ́mọ ti máa ń ṣàdáradá káàkiri báyìí tọ́mọ bọ́kùnrin lọ́kùnrin lò pọ̀ tó bá ń gbọ́ àfiṣe pọ́ńbélé àwọn àfiṣe kan tí ò gbóògùn hmm, òun lọ ra kànkẹ́ torí tí kì í bá ṣe páfiṣe ni báwo la kànkẹ́ ṣe máa máa wo àwọn ìwà burúkú tó ń wò yẹn tí ojú òkè ń tì í kò wá sí kankan nínú mọ̀lẹ́bí ẹ̀ tó tiẹ̀ wá lè sọ fún pé àkànkẹ́ o nǹkan tó ń ṣe yóò dáa o káwọn gan mọ̀ pé nǹkan burúkú ló ń ṣe kò sẹ́nì kankan tó mọ̀ àfiṣe ni àfiṣe gidi. ó mà dẹ̀ ti ń jọ bẹ́ẹ̀ báyìí o. lóòótọ́ lóòótọ́ kò dẹ́ ṣojú lásán. ẹ̀ẹ́dẹ̀ dánu ní orí ọ̀rọ̀ lọ́rọ̀ kí ló dé nígbà tí gbogbo wa bá kọ̀yìn sí àkọ̀kẹ́ ta lẹ fẹ́ kó bá ṣe ẹ má ṣe báyìí ṣé rí ọlọ́run ò dá gbogbo wa ní kọ̀ọ̀kan náà ewúrẹ́ máa ṣe bí ewúrẹ́ àgùntàn máa ṣe bí àgùntàn. pẹ̀lẹ́ o àgùntàn mi ò rí ẹ bá wì ìgbà tó o tí ì rí kan ṣe kan tó o tí ì lọ́kọ báwo ló ṣe ní máa gbè lẹ́yìn àkànkẹ́ àmọ́ ká ló ti lọ́kọ tó mú yẹn tó sọmọ etí aṣọ tó o fẹ́ kákànkẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ò ní máa sọ nǹkan tó ń sọ yẹn. kí ni nǹkan tó ń sọ yìí ṣé bí nínú ìlú náà làwa náà ti ń ṣe sisi àbí wo nu wa ló ranjú mọ́ kọlọ́kọ hmm. bákẹ́kọ̀ọ́ ṣe ń ṣe káàkiri onírànú ni báwo ló ṣe máa fò látòrí ọkùnrin kan sí kejì. wọ́n mọ̀ ọ̀rọ̀ sàn tiẹ̀ torí mi ò tí ì lọ́kọ òun rán létí ni mi mọ̀ pé ẹ ti ní mi sínú tẹ́lẹ̀ ah. ẹ ṣe àfàkọ̀kọ̀ lẹ̀ ẹ fàkọ̀kẹ́ lẹ̀ ẹ jẹ́ ó ṣe tiẹ̀ gbogbo ọkọ̀ lè má bá kọ̀kẹ́ jánu inú ìlú yìí nà kódà. ẹnu ẹlẹjọ wà a tó yin tí a tó yé yín gbogbo wa ò lè bá kànkẹ́ jà. Ah, ìwọ náà bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó yẹ jòyè ajá. kó yẹ fò ṣìṣà yọ ẹ wo èyí máa mẹ́gbẹ́ máa nà mí. kó yẹ fò ṣìṣà yọ kò sọ yí ẹ bí ọ̀gbẹ́ni. ọ̀rẹ́ àkànkẹ́ máa lọlé àkànkẹ́. mi ò lọlé àkànkẹ́ mi ò lọlé àkànkẹ́ tẹ bá ń bá àkànkẹ́ jẹ tó fẹ́ mi náà jà ni ẹ kó sì kẹsùn jà ni ẹ kó sì. ẹ ah, ah. wo torí mo nígbàgbọ́ pé bá lọ sí èkó nǹkan máa dájú báyìí lọ. mo mọ̀ pé nǹkan dájú báyìí lọ àmọ́ ohun tó ń ṣe mí ni pé n ò fẹ́ ojú ìkó làkàtà mi báyìí nítorí ìwọ nìkan náà mo rí tí mo fi ń ṣèkejì ara gbọ́ ọba lọ́ba lóko ní kò. báàmì àkànkẹ́. báàmì àkànkẹ́. báàmì ẹ ṣé bó ṣe ń pariwo àkọ́kẹ́ lọ́tún àkọ́kẹ́ lósì tójú ò bá ti olè ṣé kò yẹ kójú ti ààrẹ ni àti wípé nǹkan tí mo ṣe náà kúkú burú orúkọ mi fi ń lókìkí sí náà àmọ́ tí n bá gbé òkìkí yẹn dé èkó mo nígbàgbọ́ pé o wá tẹ̀lé màá padà wá sí abúlé wa yìí màá kọ́kọ́ màá kọ́lé fún yín màá ra mọ́tò fún yín màá tún wá mú yín lọ sí èkó ẹ bá mi ẹ jẹ́ ń lo èkó ẹ jọ̀ọ́. àkàkẹ́ ẹni tí mo fẹ́ ọ ṣe rèé gbogbo àsìkò àtìgbà tí ọba yá ọlọ́run ní ìsọ̀kò tó má fi wàdúwàdù mú. báàmì àsìkò ti yá o àsìkò ti tó báyìí ẹ rí ìmúra mi ni ẹ ṣáà mọ ti cynthia bí wọ́n ti ń pè hmm. ọmọ tó lóun cynthia ńgbà kan tí eh, táwà tó pè ní cynthia eh, mo ti pè o ó ní kí n máa bọ̀ wá sí èkó. Ah àkọsíkò. níbo o bá sì wà á dẹ́kun ṣé ó dá ọ lójú pé cynthia ó ṣe ọ dáadáa. Ah, ó dá mi lójú ó dá mi lójú. ó ṣe ọ dáadáa. Ah, ẹ mọ̀ pé ọmọ yín náà jà tó bá fẹ́ ṣe bákan bá pè mí gan-an ah, èmi náà jà. ó bá yẹ pé o ti pinnu pò ń lọ náà ni ẹlẹ́dàá ìyá rẹ̀ ó sìn ọ lọ. àmín àmín nǹkan tó yẹ kẹ sọ náà nù. ó kéré oko wálé o ò ní kó sọ́nà bí ebi. àmín nǹkan tó ń fẹ́ kẹ sọ náà. bàá bá mi ẹ wojú mi kí ló ṣẹlẹ̀ ẹ ọwọ́ ẹ bá mi mi ò lọ kú lẹ́kọ̀ọ́ kí lọ ṣe ilé náà ni. àní ọ̀rẹ́ ata sí wọn lẹ́nu bóyá ta yóò ya kí ṣẹlẹ̀ mo pé kẹ́ máa wọlé bọ̀ ẹ̀ lọ́bù rẹ̀ ń lọ yìí. obìnrin àǹtí Cynthia ni àǹtí Cynthia. bẹ́ẹ̀ni. ẹ ṣáwọn ni wọn fún yín lápọ̀ìmẹ́ǹt ní abẹ́kọ̀ wà ń tara yín. ara àwọn ni o àwọn ló fún mi ní àdírẹ́sì pé kí n wálé ni o. ẹ kí orúkọ yín gangan. àkànkẹ́. àkànkẹ́. ẹ máa bẹ lẹ́dà yín kí n bá pe madam sí tó bá tọ́pọ̀ àwọn ò retí ah. anybody. Ah. máa láìfi yín gidi ni o. Ah. àwọn ló fún mi ní àdírẹ́sì. torí bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe tẹ́ ẹ pa musa rèèyàn. <laughs> Eh, mi ì payán. mi ì payán. àwọn lè payàn kọ́ sórí. hello ma eh, ẹnìkan ń bẹ lẹ́nu géètì lọ pé òun fẹ́ o ẹ wọ́n àwọn àkànkẹ́ wọ́n máa wọlé bọ̀. ẹ kí máa wọlé àmì ìṣe ah. madam pé ma wọlé bọ̀. kí máa wọlé mo ṣe fún wọn. madam wọ́n pé kẹ́ ma wọlé bọ̀ kẹ́ ẹ máa bọ̀ báyìí. Ah, kí máa bọ̀ eh. ah, èdè èdè lọ́jú báyìí èdè rẹ̀ mo sọ tó yẹ pé gbogbo èèyàn ló ń gbọ́ mi yìí lọ́jú báyìí. kẹ máa wọlé mo ní. Ah, ẹ máa lọ bẹ́ẹ̀ bá ti lọ tẹ́ ẹ bá rẹ́sẹ̀ ẹwọ́ òsì bẹ̀yẹn kẹ́ ẹ yàtọ̀ owó òsì kẹ́ ẹ lọ street yàrá gbàlejò rẹ já yẹn. ẹ máa lọ. bí mo ti ṣe ń wò wọ́n yìí àánú wọn wá tọrọ lọ́wọ́ madam bẹ́ẹ̀ madam ilé ìfowónílé ń fàlejò kò sí wa. akọ̀kẹ́ Àkànkẹ́ Àdè hmm. báwo ni. adúpẹ́. ọjọ́ ẹ̀ máa ń dọ́kẹ́ <laughs> kò tiẹ̀ jọ bíléèkì rárá àti rárá. ẹ ṣe. àná ṣé kò difficult fẹ́ láti get bike nígbà tó dé junction. ah mo tètè rí o bí nígbà tí mo débi tẹ́ ẹ sọ yẹn mo wá rí tata kùkù ọ̀nà gbé mi wá sí àyè. tata what. tata kùkù. Mom, say, hey, to the, which one is tata kùkù? I don't understand. Ṣé báìkì lórí ni àbí kẹ̀kẹ́ márùn? Tata pupu brum brum. Brum brum. Brum brum. Tata ah! pupu brum brum. Okay, okay, okay, okay, no problem. Ah, jẹ́ kí n introduce ẹ sí àwọn ladies mi. Um, okay, this is Akon. She just called me that. Okay, pé òun náà fẹ́ wá sí Èkó and all that. Kìnìkan kìnìkan mo lẹ̀, okay, no problem ó lè máa bọ̀ lọ́dọ̀ mi wípé èmi máa mú wọn lọ. Um, this is LD LD ló ń pẹ́ LD LD kọ́ mi pé LD LD. LD and this is sexy and this is lacroix. Um, are you. are you kọ́ ayọ̀lẹ̀. mo ń ṣubú lẹ́sìn rẹ ni tó kàn mọ ju síbi látẹ̀ka dé ìbọn distance. akọkẹ́ mọ̀ pọ̀ mi how are you. Hey, are you? Iná ni ọlọ́run. Are you? Are you ti ẹ̀ láàbí ṣe ń ṣe ojú. Okay, okay, okay, okay. All right, let's get to work. Ó oh, yá dìde, dìde, dìde. Mm. Center àárín méjì. Tẹ́yìn náà bá wo shape ẹ̀ You know that you can see that she has all that it takes. Ó yí, turn hmm? around. Turn, as in yípo. Yeah ó yá ká aṣọ tó wà lókè sókè hmm? aṣọ yìí ká sókè. yeah that's what i'm talking about now sori kiri ẹ yìí mo wá fẹ́ kó ṣèkẹ fún mi yẹn ṣèkẹ bẹ̀rẹ̀ rẹ ṣèkẹ mo fẹ́ bọ́n dáadáa jẹ́ kó bọ́n dáadáa ah, máa ti gbọ́n jù. Um, la cream ìjọba bá mi ṣe cream now ó máa fi nǹkan tí mò ń sọ ó máa fi. Hmm. ó yà aṣọ tí wọ́n yẹ ṣọrí bá yẹ. Ah ah. wo wo wo máa wo ya láì mú wàhálà dàrú lórí bóyá ń tàn bóyá gbọ̀ngbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀ngbọ̀n ju bóyá jùjú kí ni ìṣe wa gan báyìí ah really ṣé pákí nìkan ló ń jẹ lóko ni ó yá bá tìlà kí nìkan ti bá ah sexy ó yá ó yá lọ sọ mọ́ sọ jẹ́ kó pọ̀ lọ́wọ́ gbà yìí. Bíbí ire. Ó ṣe fowó rà. Bíbí ire. ṣe fowó rà. DJ. Òun ló lè ṣe. Mo ní DJ. Òun ló lè ṣe. Kò ní bàjẹ́ fún wa. Ṣẹ́rí gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ wa lọ. Rálì tí a fẹ́ ṣe, mo fẹ́ kí every one of us wa. Ẹ jẹ́ ká lọ sí wọ́ọ̀dù wa, ká lọ sí soul, ká mobilize àwọn èèyàn wa ẹ jẹ́ at least ẹnì kọ̀ọ̀kan bó jẹ́ èèyàn mẹ́wàá mẹ́wàá láti lọ fún rálì ẹ mọ̀ pé gómìnà wa ìlú Fẹ́mi lóye bẹ́ẹ̀ni so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo promise ẹ o mo ní mo máa gba gbogbo twenty six local government àádìlẹ̀ fẹ́ fún. ẹ ti bá kí ọ̀rọ̀ tó sọ yìí lẹ́yìn gbogbo àwa tá a wà ń jókòó ìpàdà láti gba ghana must lórí ọ̀rọ̀ yìí so mo expect kọ̀ọ̀kan nu wa at least fifty people ẹ jẹ́ ká kó wá fúnra lè ká sọ di kánífà mọ́ wọn lọ́wọ́. ṣẹ́rí gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ ń pé gómìnà wa ti promise wa láwọn nǹkan tẹ́lẹ̀ ó dẹ̀ tún ní nǹkan tó ti sọ pé àwọn máa ṣe fún àwa nítorí náà a ní choice dàbí ká ṣiṣẹ́ takuntakun àbí kí lẹ́ni mo ń. bẹ́ẹ̀ ni o. DAP. tiwa ní ìgbà yìí tiwa ní ìgbà yìí. Dèjì Jímọ̀ tí gbogbo àwa aráàlú mọ̀ pé a nífẹ̀ẹ́ sí tá amòkú ti wọlé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ò fẹ́ kinní kan ẹ má jẹ́ ká lórí ọwọ́ bó o tiẹ̀ dìbò ó ti wọlé ẹ jẹ́ káwa gan ṣiṣẹ́ débẹ̀ ẹ jẹ́ ká jáde let's go out in masses ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé dèjì jímọ̀ ó lérò lẹ́yìn ẹ má jẹ́ ká lórí ọwọ́ yẹn lóòótọ́ ìlú fẹ́mi lóye ni ó máa wọlé ó ṣú ọ̀fun àwa gan mọ̀. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. DAP tiwa nígbà yìí DAP youth leader any information or better development. DAP tiwa nígbà yìí bíbíire kò ṣe fowó rà. ẹ bẹ ṣe mọ as a youth leader mo ti mobilize gbogbo youth wà ní local government mi lóvidórí ọlá ní ìní o àgbè o even though àwọn afrobi ninety nine máa tẹ̀lé mi nǹkan ẹyọ kan tí mo kàn need ẹjọ vest ẹ má jọ wọn kí lè pé fún wọn kọ́ lè mọ̀ pé dèjìjì mọ òun la fẹ́ lò <laughs> ẹjọ. asin t-shirt polo fọjirali kò sí dáadáa wọn jọ èmi á jẹ́ kí excellency kan wà wẹ̀ èèyàn ò ṣe problem any other observation or whatever. ẹ ẹ jẹ́ ìpàkíyèsí ń sin kọ̀ọ̀kan ojú ogun là ń lọ. bẹ́ẹ̀ ẹni tó bá ní òkè gbẹ́kọ̀ọ́ kó rì ní òwe àyẹ̀tà kó ní òwe hmm. ẹni tó bá nígbàdí kò mú dání. Ah. Ah, ah, ó ti di bẹ́ẹ̀ eh, eh, eh, bí àríwá máa lọ ká máa wẹ̀ ìwò pé èèyàn kan ṣubú èèyàn kan dìde ẹjọ́ o. àti wípé ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́. àbí kò ṣe gbọmọ lọ́jọ́ ìfúrọ́ jáde. ẹ̀yin babes like ṣẹlá àná has been the best day like it was the best day like best outing mi ní àná yẹn paro àná yẹn mad ṣẹlẹ mi n kówó mo ha like mo jáde níbi jáde so nítorí pé àná pnc àwa tí ò pnc ká ló bẹ́ sókun ká kú àbọ̀ sọ fún mi pé ọjọ́ mi ò lè pé àwa náà. ó sún mi o ìyá kàrà mọ̀ gbogbo nǹkan ló máa ma kàrà hàn títí títí títí tàbá dẹ̀ ní iye èlò ló wá kó dé báyìí kò ní rí sọ o. èlò ló kó dé kí ló ń gbé ẹnu ẹ. ó ṣeré ṣeré o ṣe rí tí n bá yọ owó wọn sí like tí n bá yọ percentage wọn mi ò ní rárá bá wo òkè yẹn mi ka owó mi yẹn o mo sì ná hundred bay like no be say no be say. ẹ hundred kilo pe. ẹ hundred bay kẹ ọjọ́ no bọ́ọ̀lù ẹ ṣe rárá o a sọ̀rọ̀ nǹkan tá à ń sọ ni pé oníbọ̀bọ̀ kan tó ní òun láìkẹ́ kóun fẹ́ gbé sùn. ipò kóun jẹ̀gàn pọ́n á ní kóun wá lo one week pẹ̀lú òun kóun máa fún ní hundred k nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀làyé tó ń dákẹ́jà rẹ kí ló ṣe é ṣe fẹ́ máa fi lọ̀ mí ni ṣé mi ò gbọ́ nǹkan tó ń sọ ni ó léèyàn kan àbí nǹkan kan ṣá mo ṣáà gbóngbó gbogbo ó léèyàn kan ó ṣe fún ó gbé òun lọ kan nǹkan kan wá fẹ́ fún òun hundred thousand. no mo ṣe bọ̀bọ̀ yẹn ní òun fẹ́ fún mi ní hundred bay pé ọ̀sẹ̀ kan mo wá lé mi ọmọ tẹ̀ three tẹ tírínì mi dáadáa. ṣé lórí burúkú ni ó ṣe máa gbẹ fọ́ndẹ̀ fọ́sẹ̀ kan fọ́ndẹ̀ bè. kò ní ìyáálé rẹ̀. kò ní o kò lè ní. kò ní ta kó lọ ṣe fún yẹ bẹ aláyé bàjẹ́ ẹ wo ẹ wo ẹ wo jọ ah kí ló ń ṣẹlẹ̀ náà àtẹkùtẹ ti dé ẹkọ fọ padà ẹfọ ọnura kí ló ṣẹlẹ̀ ẹyà ìyá aláàtì àárín ẹyẹ ní ẹyin tẹ bá kọ káṣíwá ẹyẹ kọ kọkọ wá. ń tọ́ àti transfer kò lọ nẹ́tọ̀kì ọ̀dà so máa ṣe létà. ìyá lẹ́kùn lọ́jà ṣé o tún ti bẹ̀rẹ̀ òṣì àbí? náà o tún ti bẹ̀rẹ̀ òṣì àbí? ìwọ nìkan ni nẹ́tíwọ̀kì òkè ń lọ lórí fóònù ẹ̀ how many times ni mo sọ fún yín pé kẹyẹ máa ṣe transfer sí mi mọ́ ṣe transfer ni mo ń fáwọn tó nílé yìí ni mo ní kẹ máa kó cash cash ni mo fẹ́ mi ò fẹ́ transfer kí ló ń ṣe yín náà ah tọ́bọ̀ fẹ́ ṣe sí wọn náà nẹ́tíwọ̀kì ò ní dìsábẹ̀ tọ́bọ̀ tí wọ́n tọ́jà mi bẹ̀ òun network máa ń tẹ̀ láàmú jẹ́ kó rí ẹ pé o. àǹtí owó tèmi lélẹ́yìí. alọ́ra dẹ̀ lọ́wọ́ ẹ̀ <laughs> lálẹ́ àná ni. ẹ tó o pa lálẹ́ àná láti alẹ́ àná títí dàárọ̀ ẹ̀. ó ti mọ̀ pẹ̀lú àwọn méjì ó one thousand. ẹ àwọn méjì wọ́n wọ́n bẹ̀ ẹ̀yọ méjì tí ó bẹ̀ lórí ìwọ nìkan. nísùrù ṣé kò ṣe pé kò ṣe kí nìkan ayé ẹ̀ máa wájà ayé ayé ayé ayé ẹ̀ máa wájà olórí burúkú bá lẹ́lẹ́gẹ̀ẹ́ olóńfò ọmọ lélẹ́ ilé ìfẹ́ bọ́jà jẹ́ fún mi náà tún bẹ́ẹ̀ lórí ìwọ nìkan. ọlọ́run máa ṣe mí dáadáa. wọ́n ló máa ṣe dáadáa lágbo mélòó lẹ́yìn ìgbà tó ti ṣe báṣubàṣu tán. really no kí ni nǹkan tí mo máa ń sọ fún yín kí ni nǹkan tí mo máa ń sọ fún yín all the time no sọ fún mi. pay before service. pay before service. pay pay pay pay pay pay before service. pay before service. pay before service ó gbowó lọ́wọ́ wa olóòlà alẹ́ fún wọn lọ ṣiṣẹ́ báṣubàṣu ó ń jáwèrè ni ṣó jẹ́ kí ìbẹ̀wẹ̀ ni. ẹ jọ mọ. lọkọ lọlọlọ lọkọ wọn. mo ti lọ. ẹ ṣiṣẹ́ èkó wọ́n ti dà. alẹ́ ẹ tó bá ti fi owó mo ti ní olè máa bá mi sọ méjì mo sọ yọ̀bá tí mo bá owó náà. lánàá ó fọ́ mi lẹ́nu mọ̀ sí ẹ̀ tẹ́ bá rí bóyá ṣe mí ṣe bára ṣe bolo ó kọ̀ lọ fún mi ní peanut ni. Pale fún mi Grace Dola, you know say me self sure na no be that kind picking, but today ah ọkàn mi. ẹ ní sùúrù à ní sùúrù tó bá máa bá yẹ ẹ sọ̀rọ̀ ó máa mọ òun wálẹ̀ ni náà èmi ló ń sọ ọmọlẹ̀ àìmọ́ fi mẹ́ka tó tó bá now. wọn let it go, yẹn náà now. So gbọ́ change tèmi náà ṣé Hey, ṣe ń jà fún mi. ṣé ẹ ó ti lọ ó ti lọ ṣe é lọ. ó ti lọ ìwọ ìwọ. ayé ti bàjẹ́ ọlọ́run ayé ẹ̀ ti ta èèyàn méjì lórí ìwọ nìkan ṣoṣo wọ́n wọ́n ń bè. kí ni sábà kẹ́ lórí gbogbo ah, kí ọkọ àdúrú gbogbo pẹ̀lú gbogbo kí ló ṣẹlẹ̀ báwo ni láì fi ènìyàn ṣe rí bẹ́ẹ̀. ọlọ́mọge kí wàá ní kókó báyìí owó ni kókó o báwo lẹ ṣe fẹ́ sí ṣé bọ́ńdù ni àbẹ́yọ. Ah, èmi ò fẹ́ lẹ́yọ̀ yọ ah, bọ́ńdù gangan èmi máa láyè yí nǹkan bọ́ńdù bọ́ńdù gangan mo fẹ́. tó bá ti jẹ́ bọ́ńdù five thousand lówó yín. Ah, ó faná síbẹ̀ ni. kò yé mi ẹgbàá mi o láì jẹ́ pé ṣé kájí ni ọ̀dọ̀ rẹ ni five thousand lórí pé kí ni èló náà ń talẹ̀ èló náà ń ta orí màálù lórí kéèyàn kan wọlé kéèyàn jáde ṣé ìgbèkú mẹ́tọ̀ bá lọ lé ni ṣé bá máa kó nǹkan rẹ lọ ní padà ni. orí màálù. ẹ ah five thousand Ah, eh. eré mà kú sílùú àìlọ́bẹ̀ o kọ́lọ́ mọ̀ fà ọ́ kọ́lọ́ fún yọ kọ́lọ́ láyé àkànkẹ́ àkànkẹ́ eh. ah, wíwọlé jíjáde èló ni ó mẹ́rẹ́ ṣe èló èló náà èló náà mú kún mọ́já tí adélébọ̀ ń rárìnwọ́ sọ́ọ̀gbà àpò mi jàbọ̀ eh? five hundred <laughs> wọ́n wà ní ilé gbogbo ilé. ẹ ṣe mo fẹ́ gbé kúrò bẹ́ẹ̀ ẹ ṣe bí kí n bẹ̀ kí n jáde ni ṣé mo mi inú ẹ̀ tán ni. Ah. ó ti ẹ̀yà ilé mú tán ẹ mọ tẹ́ ṣe ṣe rápò méjì àbọ̀wọ̀ yín ẹ fi lọ wọ mọ́tò ẹ lọ bá kànkẹ́ lẹ́kọ̀ọ́ sẹ̀bákànkẹ́ ah, ah. ń gba ọ̀pọ̀ láyé tí yín akọ́sí lọ́jọ́ kíni kíni kan náà akọ́sí lọ́jọ́ kíni. òrìbó erí ó dàbí pọ ọjọ ẹ ọjọ àpò ẹ wà lẹ́gbẹ̀ẹ́. ẹ gàdí ah, ẹjọ tó lọ kí ni ìwà àti àkànkẹ́ ṣe kí ló kàn ọ pẹ̀lú àkànkẹ́ náà. a àkànkẹ́ a nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé bó ṣe wà yẹn àkànkẹ́ tí o bá fẹ́ lu ẹ̀mẹ́wàá ó máa ó máa ó máa láò ní. ẹ nà. ṣé kí n ti ìwọ́dé bẹ́ẹ̀ ni. <laughs> Ogele àkànkẹ́ play tape ẹ fún mi o. mo gbé. àkànkẹ́ play tape ẹ fún mi. téèpù mi téèpù téèpù mi wà lọ́wọ́ ẹ̀. ó wà lọ́wọ́ mi o. mo gbé mo gbé mo gbé. ó lò dára ipò ò dára ò dára ó ní ṣùgbọ́n òun wá gbọ́ ìròyìn pípa gají o wọ́n ní pé bóyá wà yí o ẹṣin ní ẹ̀ mo lé mi ẹṣin kò ní jáfẹ́ tó sọ fẹ́ pẹ́ ẹṣin èmi ẹṣin àbẹ́rẹ́ àkànmí ràkúnmí ni o èmi ò ń ṣe ṣe o. kí ló wá ṣẹlẹ̀ gangan. ah ó ní pé òun fẹ́ mú ràkúnmí mi lọ jẹ eh, koríko ní fit mo rẹ̀ ok àbí ngbà tí òun ṣe pé ó dẹ̀ fòkùn sí lọ́rùn mo rẹ̀ òun nìṣó ń tiẹ̀. ó gbé ràkúnmí ó sì tẹ̀lé lọ ah, ah. wàhálà ó yẹ kó bọ́ sọ́wọ́ gbòó ni ó yẹ kó pa ọ́ dànù. <laughs> ẹ ràkúnmí ó ti tẹ̀lé àwọn ẹ̀sùn ẹ̀ lọ́dún ìwọ ṣé ìwọ sọ fẹ́ mi sọ sọ fẹ́ mi pé ìwọ lọ jẹ àkànkẹ́ lẹ́yìn. ṣé kì í ṣe sọ kí túnṣe máa gbàṣẹ lórí pé ńgbà tó ọmọdé àbá mi pé òun gbọ́ pé ẹṣin ni tọdún ẹmọ náà èmi ẹ ṣe wèrè wo ló sọ fẹ pẹ ṣe àbí ràkún mi òun ni. ó ti yé mi jẹ kọ láti èmi lọ kó kálukú máa lọ lọ ọ̀dàlẹ̀ náà kẹ. kí ló dé lórí pé kí ni. abájọ mo sáré pé òun fúnṣọ sí ọ̀rọ̀ ọmọ yìí náà bí mo ṣe náà bí mo ṣe náà ẹ ọtún fẹ lọ lórí èyí náà ni o. Ah, èmi èmi rú eléyìí èmi àtẹlẹ èmi àtẹlẹ eléyìí kò sí nǹkan tó lè fi bẹ èmi tẹ̀mí máa dúró. lélẹ̀ lélẹ̀ mi ò rí mi ò rí. gàjí ọ̀rọ̀ rẹ ti yé mi ló wà á la bẹ́ẹ̀ pè mí o má pè mí lọ́ba mọ̀mùsí ẹlẹ́dà mi mo dúpẹ́ o mo ṣe oríire o ẹlẹ́dà mi mo dúpẹ́ o. ara ma mo lọ rí mímítì ni. mo lọ rí mímítì. ẹ ilé pé kí n lọ rí i. yẹ mo ní kó lọ sọ́dọ̀ mímítì bọ má sọ fún mi pé bó ṣe múra lọ rèé tó tó ṣe bí àwọn ajẹ́rìí jù báyìí. ṣé nǹkan tí mo wọ̀ yóò dání mọ́ sí. owó yẹn tẹ̀ wọ̀ ìyẹn tẹ̀lé o. ah ó fún mi ní owó ó fún mi ní owó gidi mọ́mísí ah, inú mi dùn wálé ni ẹ wo fún mi lówó gidi ah, owó yẹn pọ̀ ẹ̀rù gan bà mí ẹ̀wù ẹ̀rù bà mí ẹ̀rù bà mí owó tó fún mi náà yẹn hundred thousand èmi nìkan mọ́mísí ẹ̀rí ni èmi nìkan hundred thousand. ṣó o yà wèrè ṣá. náà ó ṣe máa fọ ẹ lọ́ndẹ̀ bẹ́ẹ̀. mi ì parọ́. o parọ́ ṣì ẹ wo. ẹ wo. sórí mi mi tí mo ṣe wà yẹn owó burúkú wà lọ́wọ́ ẹ̀. Ah ó kárì gidi gan ni tó bá dẹ̀ ti request fọmọ kankan lọ́dọ̀ mi bíbá àwọn ọmọ yẹn máa ń dunnú wálé ni èèyàn fẹ́ lọ́ndẹ̀ tàwọn ló wá ń gbọ́ wìrìwìrì bí kiri òun báyìí ọjọ́ wo ló tó fẹ́ gbọ́ náà ọjọ́ wo ló fẹ́ já báyìí. mọ sí kí ló ṣẹlẹ̀ ẹ máa wọ máa ṣe yìí ẹ jọ torí Ọlọ́run tẹ bá lọ sọ́dọ̀ mi tì báwo lẹ ṣe máa ń bi àbí wà yìí. kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ mi tì ó ń ṣúwọ̀n ah. the last time tí wọ́n lọ síbẹ̀ ló ló ṣá. five hundred k ló fún ah na sure guy. Please, please. You want ló sọ. seven rẹ. Hey, mo dáhùn mo kú mo kú mo kú. sori bó ṣe ń fún wọn nìyẹn eh? bó ṣe máa ń dá sí àfún wọn nìyẹn tó máa ń fowó bá wọn ṣe tó máa ń fowó dá wọn lọ́lá. ẹ eh? eh? ìwọ wa lọ o wa mú hundred thousand hundred thousand lásán lásán ah, ṣé wọ́n fi ṣí ẹ ni ah. ọjọ́ òun ló fẹ́ gbọ́ngàn náà náà nígbà tó òun jáde lọ tí mo sọ fún ẹ pé òkè ọkùnrin customer request fún tó o bọ́dọ̀ ti sọ pé kọ́wọ́ yẹn lọ yìí kọjá rẹ̀ ń rẹ̀ pé mi tí o wọ́n máa ń ṣe yàrá yòlò pẹ̀lú owó ni o owó lọ gba hundred bay wa tí mo expect kò tẹ̀ gba bí one million wa hundred bay hundred bay ni wọ́n rẹ̀ gbà wá ṣá ìwọ náà wo nǹkan tó wọ̀ tó rí ọlọ́ ṣé nǹkan táwọn ẹgbẹ́ máa ń wọ̀ jáde rẹ̀ ni owó rẹ̀ jẹ́ scarf mórí wo nǹkan tó wọ̀ owó gbogbo ẹ̀ bó ṣe dùn kúkú tó di kàkà bí àlùbọ́sà ṣọlọ́lọ́ jí ìrẹ̀rẹ̀ níbi tó lọ ni irú rọ́bìṣì wọlé lẹ́yìn ah! ṣé bàbá bá kẹ̀ jẹ́ fún mi ni. mo rò pé church ló ti ń bọ̀ ní àgbógbá abẹ lọ church. lọ church ibẹ̀ nìkan náà mo lọ. ibẹ̀ nìkan náà lọ lọ ibẹ̀ náà kò sí wàhálà kò sí wàhálà kò sí náà wọlé lọ fún mi jàre ẹran kan káyé ìmájì gbogbo bàtà wọn ti jáde náà lè ẹran máa pariwo. Ah! mo ti yẹ kẹ́yìn náà pé mímì àná rubbish náà ó jẹ́ jú nínú àwọn ọmọ látọ̀dọ̀ yẹn àti ìjọ yẹ kó pọn lé. àtọ́rúmọ̀ ah, tí ní bọ́ yẹ rí mi náà àṣọ ah, wọn lè jẹ́wọ́ ló lọ bá náà wọn pẹ̀lú gbogbo <laughs> ẹnu mímì mama di mama. abẹ́ni àwọn ẹ̀ no mama mi no mama mi no mama mi ah, kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó gbèjọ ayé bá. oh no you know what owó tó wà lọ́wọ́ mi at this time òun ni mo òun ni mo send yẹn mo ṣì máa ma di fún lọ́jọ́ mi you and I know that I'm not that kind of a person now take it easy now àlówó tó kù sí mi lọ́wọ́ òun ni mo fún yẹn take it easy take it easy mo máa ma di fún lọ́jọ́ mi like I have said mama di mama má bínú sí mi. guys, uh, you can all go Now, you are free to go. Uh, Femi, let's be. Yeah, tell it, sir. I thought you said Anisun guest house lane, sir. I thought. Yes, that means pé o sure, right? No, I'm sure, sir. You said Anisun ah, guest house lane, so yẹ ká wà on the lookout, sir. Okay, tí bá tẹ̀ sọ wípé a ò ní sùn lénìí, tí bá dẹ̀ tún ní mo fẹ́ sùn, so kini nìyẹn ṣe jẹ́ problem tiẹ̀? Ẹ mo ti ní kẹ́ máa lọ sílé ǹsìn. Ẹ sẹ́ ẹ̀ nǹkan tó for security reasons, sir. Security wo ni ẹ? Your security. Show o ya Sorry, sir. ló ń ṣọ́ mi àbí? no kákànjọ wura wa ní ti gíga ṣóga tó mi ní ti kéèyàn yọ kẹrù bá yọkàn rí yàn ṣó tó mi ni tàbá yọwọ́ wípé a ò ríbi náwó sí akàn kówó fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ṣé taná máa rí inú àwa méjèèjì tẹ́rù máa kọ́kọ́ bá wọn ta ni wọ́n máa nọjú o understand mi kọ́kàn gbébọn dání báyìí kí wọ́n kọjú ẹ̀ sáwa méjèèjì ẹni tó gbébọn dání tó bá rí mi ó máa fọ́ but ìwọ fún rẹ à ń fún yín lówó ni kò sí nǹkan méjì so mi ní láti rojọ́ pọ̀ jù mo ti sọ fún yín ẹ lọ ní next time ẹ enjoy ara yín so go i will see you tomorrow morning okay no problem. one more thing sir. what what is it one more thing yẹn lọ sunday our family ẹ move out. all right sir. Yes, sir. what is it dandan náà fi ń secure èèyàn ni mo ní ìranù wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn lọ́lọ́run. What is going on? Gentlemen, sorry, what can I do for you? Me, me, me only mi me, me. fọ́. Mi mi ní tell inú òṣèlú tẹ́lẹ̀ mọ́. Báyìí mi ti dolóṣèlú gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ ò ní kẹ́ sọ fún mi mi ì ní rún kí ló ṣẹlẹ̀ gangan kí lẹ fẹ́. <laughs> ọ̀gbẹ́ni ó yà lẹ́nu àbí ó fẹ́ máa béèrè lọ́wọ́ kó tó wọlé tí a bì jẹ́ kó mọ̀. ah no na ẹ má jẹ́ mọ eléyìí ẹ ní sùúrù no no ẹ wo bí kò sí nǹkan kí nǹkan tẹ́ fẹ́ tí mi ò ní fún yín kì. interest inú òṣèlú wọn wàhálà pọ̀ o wàhálà pọ̀ o àbí wo ni kò máa fi portrait mi lójú àlàbà ẹ̀ kí ló ṣẹlẹ̀. ló ṣẹlẹ̀ ṣe lálàá. àlá náà ni bèbí bọ ní sùúrù kò tí ì kàn sí ìwọ kọ́ ni mo lálàá rí lójú so no problem pẹ̀lú. mo ṣe tán jí ẹ̀ náà ni. hello leader ẹ rọ sọ ah, òṣèlú yín náà ló jẹ́ kéèyàn sùn ọ̀hún. nípa mo rò pé mo ti kú gan ni abẹ́ ni sà mo lálàá wípé wọ́n yìnbọn fún mi wọ́n yìnbọn fún mi lójú oorun lè sí nǹkan tó fẹ́ sí tí ò bá jọ́dọ̀ àwọn opponent lọ ó dẹ̀ sọ fún yín pé mi ò ní interest nínú òṣèlú ẹ̀yin lè ṣàṣọ pé ọ̀nà post ni ọ̀nà post ni kò sẹ́ni máa bá mi dù kò sẹ́ni máa bá mi dù àwọn wo ni òun báyàn dù àwọn wo ni òun báyàn dù wàhálà ti dé náà tó bá jẹ́ ọ̀nà post ni wọ́n ti yàn post mi pẹ̀lú bọ̀n lójú àlá ìgbà wo ni òun ní dójú ayé. ok o tílẹ̀ bá mọ́ dáadáa rí aṣọ conversation yẹn ni fún ọ̀dùn mi. yes ọ̀la tí mo là ní bíbí kan mú kan bẹ́ẹ̀ sì fi lé mi lójú oorun díẹ̀ ló kù díẹ̀ ló kù kù díẹ̀ kan pa mí báyìí ní ní mọ́tàjì. tó bá jẹ́ pé mo ti ṣubú lójú àlá yẹn ṣé ìtumọ̀ ẹni pé màá ti kú ipe mi ò ní jí sójú ayé gbogbo lélẹ̀ tí wá báyìí ọ̀ lọ kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣáwọn opponent náà ni wọ́n lé mi káàkiri láti ojú oorun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàjẹsára tó ti wà lára mi láti kékeré o. o ní ẹ sìn òun lẹ ńlála lẹ ńlála ìyá àmọ́ bí tààlà ti wá kó má lọ jẹ́ àwọn arábí ni a máa sọ àwọn ọmọ àwọn babes àwọn tó ṣe é mú jáde àwọn sisi àwọn fine girls a máa sọ àwọn kan àwọn cargo àwọn àpàtì. wà á kókó fẹ̀yìntì kó o sùn torí mi àti ọjọ́ sí ní péjì kan náà ẹ ń sọ̀rọ̀ wọ́n fìbọn tẹ́tì mi lójú àlá ò ń sọ̀rọ̀ old cargo old cargo bo mi understand kí ló ń tọ́ láti sọ. kí ló ń mí ìbá ìbọn tó sọ. ó tọ̀wọ̀ ni mo sọ fún yín àwa ọmọ rèé àwa ọmọ tó ṣe é mú lọ sí anywhere tẹ́ bá fẹ́ lọ ẹ máa máa àwọn arúgbó kan tó yẹ kẹ́ ẹ bá. ṣé ọmọ bó ṣe débi ṣọwọ́n kí wọ́n wọ́n introduce ẹ sí mi ni ìgbà tó dẹ̀ ti introduce ẹ sí mi ó mọ eré ṣe mo ni mo ṣe máa ó ṣe tán pay as you go ni mo máa kúrò mi tán so máa béèrè owó tó máa gbà orí ẹ̀ ti dàrú kí folóṣooṣe first lady abọ́ ń ṣe èrè orí ẹ̀ ò pé and again ẹsẹ̀ ò dáa wọ bí jẹ́ sọ fún ẹ ẹsẹ̀ ò dáa ẹ̀kejì tí màá gbé ẹ̀ rí first time tí mo gbé ẹ̀ mo mọ ọkọ tó jù rí five point seven million ni mo fi correct nǹkan tó jù mí rí mo tún padà gbé wọn fìbọn lébi káàkiri wo mi ìfẹ́ rí ẹ mọ́ kó tó di pọ́n máa dùn mí sí kànga gọgọgọgọ. ẹ̀gbọ́n ẹ jẹ́ ká sùn jàre. Ah, ẹdẹ ń rojọ́ ẹdẹ ń rojọ́. mi ṣe ní rojọ́ nígbà tí mo mọ̀ pẹ́sẹ̀ ò dáa kíní ti rọ ó ti rọ. kí ló rọ ohun tó rọ náà ló sùn. nǹkan tá a ṣì lò ká tó sùn sí i. ẹwọ ẹgbẹ́ kíní jáde jàre kí ló rọ. ìwọ ló ní bọ́dì ni ṣebí mi ni mo ní bọ́dì ara mi mo ní bọ́dì mi ti rọ ohun tó wà ń ti dẹnu kọlẹ̀ kò lè dìde. kò rọ ẹ fẹ́ lò ó ni. ìbọn ti rọ. kò rọ. ìbọn rọ. ẹ já lò ó. ẹsẹ̀ ò já. pé mo ní kẹ gbé kan wá ká lò lẹ́sẹ̀ mọ́ ẹgbẹ́sẹ̀ mi ò dá èmi náà lẹ́sẹ̀ mi ò ṣàdáṣá. ẹsẹ̀ ò dá ni mo jẹ́ kó mọ̀ ẹsẹ̀ ò dá ni o. ẹsẹ̀ mi dá. kò yẹ o ẹ lò ó máa fọ ẹni one point two million naira máa lọ mo bí send for ti mo ṣe fún ẹ mi ì fẹ́ rí ẹ mọ́. ṣọwọ́ ni gbogbo nǹkan ni ẹ padà wá síbí báyìí jọ ẹ wà náà. Ah! ga ọ̀bọ owó tọ̀sán yẹn náà pọ̀ bí èbò ya já ara ẹ̀. láìdé ọ̀rọ̀ ara mi ti sú mi ọlọ́run ọ̀rọ̀ ara mi ti sú mi ṣé nítorí pé mi ò kí ń múra dáadáa àbí nítorí pé mo máa ń já skáàfù mọ́rí ló fà á tí mi ò kí fi ń ráwọn èèyàn gidi fún mi lọ́wọ́ tó bá jẹ́ pé mo ní owó ni èmi náà máa wọṣọ gidi màá máa wọ wíìgì tẹ́yìn náà máa ń wọ̀ ṣèbọ́ pẹ́lọpẹ́ ló máa ń ṣe makeup fún mi ló máa ń bá mi ṣe àwọn nǹkan náà mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń jẹ́ kí n fi lógo tàbá fẹ́ jáde ìwọ náà wọjọ́ kìíní àná tí mo lọ bá mi mítí tó fún mi ní hundred thousand inú mi dùn because láti bẹ̀rẹ̀ sí wọn ti bí mi sáyé mi ò rí hundred thousand jìrì màá tí mo rí hundred thousand inú mi dùn mo jó wálé ni ìgbà tí mo dẹ̀ rí mọ́mísí mọ́mísí ni pé mímí tí máa ń fáwọn ọmọ ní five hundred seven hundred pé òun fún ara rẹ̀ ló tún ní pé kí wọ́n pè mí wá ó yẹ kó fún mi tó one million ó wá fún mi ní hundred thousand ṣé nítorí pé mi ò múra dáadáa lọ bá yín ẹ kò dá báyẹn. àkànkẹ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ yẹn ṣorí nílé ayé téèyàn bá máa jẹ́ èèyàn àwọn àgbàlagbà máa ní ó máa jẹ èèyàn kó tó di èèyàn lé ayé wàá jẹ̀yàn sórí ẹsẹ̀ gbọ́dọ̀ gùn gan à ẹsẹ̀ á gùn dáadáa ó múra báyìí ó wọ báyìí ìyẹn kọ́ ni ò jẹ́ kó wú wọn ó láwọn ọmọ mi wọ́n fàìn gan wọ́n fàìn gan ni wọ́n fàìn tẹ́ pé o ò lè rí o ò lè rí sport kankan lára wọn àmọ́ tó bá jáde báyìí five naira wọ́n lè má rí mi wálé àwọn yẹn náà ń pè ní oṣù free òṣòfrí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tó jẹ́ wípé tó máa ń gbé jáde tó lọ wọn ò ní fún wọn ní five wọn ò ní fún wọn kankan ah, èmi ìpalọ́ máa tún fi jí wọn lórí bẹ̀rẹ̀ máa lọ olóṣì ó kó bá mi owó ìwọ̀n olóòzù contract wọ́n ti máa sọ fún wọn nìyẹn. ni ọ̀dà o. èmi àánú náà ń jọ̀nà burúkú ìrọ̀ nìyẹn ìwọ súrà wà lára ẹ wípé o máa make ẹ e nínú iṣẹ́ ṣé n sọ de o jáde ìjọsìn wọ́n sì fún ẹ one thousand o ṣì jáde wọ́n fún ẹ hundred thousand hmm. lóòótọ́ náà ṣọ́ra wà tán fún ní five hundred thousand kò ṣe pé ní nǹkan kan tó special tó wà lára wa mélòó lára tèmi ṣebí mi èmi ni mi ìnáyàn tí mi nídìí ṣebí òun ni wọ́n gbọ́yàn tó gbèdì tó gbé gbogbo ẹ̀ tó ọba rí ẹ báwa náà mọ́ tán àmọ́ wà á rìn nínú ayé wà á rìn sórí gbogbo àwa tó rí lọ́dọ̀ mọ́mí rẹ̀ even mọ̀mísí ó mọ̀ pé mọ̀mísí ò lè fẹ́ ja ẹ̀ tán torí mọ̀mísí owó tí wọ́n lọ́wọ́ àfta kó pé àkùdẹ̀ sí ọ̀gá tó máa fẹ́ kí ọmọọṣẹ́ òkú tó ìwọ ló máa dìde ló máa ní à àsìkò tó láti jẹ́ èèyàn máa jẹ́ èèyàn máa tẹ èèyàn ó máa tẹ orí mi wàá tẹ orí àwọn èèyàn kí wọ́n fi gòkè à ṣòro láwọn ọmọ kan tó bá jáde àwọn ọmọ tẹ́gbẹ́ wọn ò ní rí nǹkan kan yẹn wọ́n ti lò wọ́n ni wọ́n lo ògo tí wọ́n dìde náà èèyàn lò wọ́n nígbà èmi náà gbọ́dọ̀ débẹ̀ tó ti yẹ sórí tó bá wá jẹ́ ilé àfáà lọ bó jẹ́ ilé pásítọ̀ rẹ̀ bó wá jẹ́ ilé babaláwo wàá wá wọn kan wàá dìde wàá múra sọ́rọ̀ ẹ̀ wàá jẹ́ kẹ́sẹ̀ ẹ̀ kó gùn torí pé sórí bí mi ṣe rí ilé ayé ibi téèyàn bá téèyàn bá rìn dì ẹ́ ló ń làdì wọ́n ní tó o bá rí ẹni bá là. Hmm. ọ̀nà òkè ń bọ̀ ọ̀rọ̀ hmm. o ní láti dìde káràmásìkì ọ̀rọ̀ ẹ̀ sórí ibi táwa rìn dé láǹgbà five hundred thousand orí ọ̀rẹ́ mi tó náà gba seven hundred thousand ibi tó rìn dé yìí àwọn ọmọ mi ló ṣe one night pẹ̀lú tán fún wọn venza tán fún wọn jíwá kan tán dalé fún wọn ní banana island ṣe báwa ṣì wà bí a ṣe náà ní five hundred thousand ìwọ̀n fi bá tẹ́mi bá rírọ àwọn yìí èmi náà máa sunkún báyìí táwọn yẹn náà bá dẹ̀ máa tún sọ fún mi tó bá jẹ́ èyí tó lè já mi á sọ fún mi pé kí n tún tẹ̀sẹ̀ mọ́ ní àjò mi wàá rìn dáadáa. ṣùgbọ́n àdúrà tí mo gbà fún ẹ ni pé kọ́lọ̀ ń gbé ẹ aláwọ̀ rẹ̀ mo dẹ̀ ṣọ́n kọ́lọ̀ wà gbé ẹ pàdé tóra kan kì nice. Mm, ó ṣe láìdé ó ṣe mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́ mo mọ̀ pé lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi torí pé tó o bá nífẹ̀ẹ́ mi ni nǹkan tó sọ fún mi ò ní sọ fún mi ò ní já mi sí i mi kò mo rò bí i ókè o kí yan kọ́ tiẹ̀ wọṣọ kó jáde wọn á fún lówó kó tèmi máa ń rò nìyẹn mo nígbà tó wá sọ ilé mi sí màá wá nǹkan ṣe. àkọsẹ́ má dúpẹ́ lọ́wọ́ mi what are we friends for èmi ò kọ́ láìkí wọn bí mo ti ṣe máa ń yẹ kiri inú ilé gbogbo ẹ àkànkẹ́ this àkànkẹ́ that just try rìn and I am very sure very sure pé wàá dúpẹ́ lọ́wọ́ mi. ṣe gan.

àwọn four hand ni cash money lélẹ́yìí owó tàwájú wáyà lọ. Eh. pé kí ni ẹ fún mi jọ. zero triple one. dúró ó ń lòdì lọ́wọ́. Ah. má bínú. ok mo ń gbọ́. zero triple one. Mhm. triple four three zero five GT Bank Àkànkẹ́. ó gbé wa Àkànkẹ́ ó mhm. ṣe mhm. ọmọ tó ń sọ. Ah! one million. Uh -uh ah baby oya oh one million am here ah, baby one million ah, ah one million one million Okay, jọmọ kan àdúgbò yìí dá díẹ̀ bí a kọ́kọ́ wọnú back seat akọ̀ṣe quick. tinted tún lọkọ yìí ó mhm. ṣe a ṣeré fún dáàdì a ṣeré fún dáàdì. ìyàpọ̀ lọ́wọ́ àlá. ẹ ṣe ìjọba wa ti ẹ̀bùn. wà kàn yàrá lọ kiri ata olówó ata ẹ bá mi ra ata mi o. wọ́n ti ń kiri ata lọ o. ẹ ṣe ọbẹ̀ alálàáfíà. wọ́n ti ń kiri ata lọ o. wọ́n ti ń kiri ata lọ o. nígbàre kúndé darí wọ́n ti ń kiri ata ah, lọ. Ọ̀gá abẹ kan, ah, God go bless you. I don dey find customers since morning, I never see. Um, this one hundred naira, but I fit give you two. This one one fifty, I fit give you two to fifty. So which one you wan help me buy? It's sweet o. Hi, ata mi dun to jẹ pe. Give this one. Hey, God the best. It's sweet like this pepper no need maggi. Just put small salt. Tashere. Thank you, Baba. Make I, uh, make I help you put am for bag. Ah, God will bless you. Oh, thank you, brother Lee. Thank you. God got you. Erata Sebe. Ataso yoyore o. Ṣọ̀nbọ̀ wà ń bí o. Tàtàṣe náà ń bẹ́ ń bẹ̀. Roto yẹn ta fẹ́rifẹ́ri. Mọ́mí ẹ̀rata ni ah, ẹ má yẹ kí dáàdi yín bá jà o ẹ má yẹ kó bá yín jà lálẹ́ ṣe bẹ̀ fún ọ ẹ ra ta ṣẹbẹ aláta yín náà dé o ẹ ra ta ṣẹbẹ rodo yẹn make sense gan o. tóní kan bá kọkùn oníkèrè ayẹkẹrẹ. bọ̀dé o o ti kiri ata fún èmi àkànkẹ́ gbogbo oore ilé ayé ẹ owó ọlá àìsíkì kó jẹ́ ti tèmi àkànkẹ́ aláta kí ìpọ́njú òṣì ìyà àdánù kó jẹ́ ti ìwọ bọ̀dé. àṣẹ́gun. Bọ̀dé o! Bọ̀dé o! dànù ó pọ̀ dànù ó pọ̀ màámi ó pọ̀ yẹ́yẹ́ uh-uh. báwo ló ṣe ṣe àkùnkùn báwo ló ṣe ṣe bẹ́ẹ̀ sáré. àǹtí mi hmm? ọlọ́ọ̀lọ́ hmm. àfọládájì mi ọjọ́ àwọn ló gbà lórí mi. ọ̀tọ̀ ló ní kí bàbá mi tètè ṣọ́kú eh, lọ́dọ̀ ni mi máa ṣayé gan-an wọ́n fọwọ́ ọmọ ayé ń ṣiṣẹ́ mọ́ ọmọ bẹ́ẹ̀ mi náà gbàdúrà ah, akọ̀kẹ́. Ah, ọmọ mi orí èsì wọ̀ ń bè gidi gan ni o kí ló ṣẹlẹ̀ ó gbogbo àwọn ẹ̀ ń ṣáná tó gbogbo ẹ̀ ń blink látọrí délẹ̀ ah, àkàkẹ́ tún ń bè wọ́wọ́ ń bè owó ti yàtọ̀ level ti change fóònù yóò gba millions of dollars. oh really ah òyìnbó ẹni ẹgbẹ́ tiẹ̀ ní wàá ṣá pọ́npọ́n yàtọ̀ ẹ ah, akọkẹ́ so kò sí wọ́wọ́ ń bè mọ́. ọmọ kan ṣoré ń yí ra ẹ̀ a máa wẹ̀ pa ni o a máa wẹ̀ ni o àwa máa lọ múra tiwa màá náà máa ró dẹ́rẹ́wé pẹ́ a máa wá jáde lọ ṣe fàájì all bills on me you know what I'm saying that's my baby oh yeah yeah yeah yeah let's go. Sound is ready man. ajé o ajé o ajé o ajé o ajé fi lèmi ṣe ibùgbé o kémi náà lówó lọ́wọ́ kí n ra mọ́tò ah, ah. nínú wa ro èèyàn pin arábìnrin ìmúro òpin gan lọ́jọ́ kìíní àná rẹ̀ ìwọlé pa báàgì máa yà bí àwọn ọmọ ṣẹ̀mẹ̀ òun lóró mọ́tò lẹ́sẹ̀ yìí o nínú kéèyàn bímọ láyé kó bóbìnrin kó bọ́kùnrin obìnrin yẹn ló máa kọ́kọ́ jẹun ẹ̀ kó tó jẹun ọkùnrin ó máa ṣe díẹ̀ apẹ́ díẹ̀ obìnrin ló máa kọ́kọ́ jẹun ẹ̀ ah, gbogbo èèyàn tó wá mọ́ mọ́tò láyé ẹ lọ ṣàkíyèsí dáadáa wọn ni wọn kọ́kọ́ nílò mọ́tò nínú káwọn mọ́tò mọ́mọ́ mọ́tò láì ṣiṣẹ́ pọ́ọ̀tù emire mọ́mọ́ matrix emire mọ́mọ́ mazda emire mọ́mọ́ highlander emire mọ́mọ́ venza mọ́mọ́ mọ́tò bẹ́ẹ̀ ń kó ìra kẹ̀kẹ́ ọlọ́run ṣe mọ́tò fèmí ẹ̀mí náà fẹ́ wa mọ́tò n kò mọ̀ pé kò sí wàhálà ọlọ́run máa ṣe àsìkò ní ètò kò sí wàhálà àwọn tèmi ní chẹ́ẹ̀kì wọ́n wà ń fẹ́ fún. àìṣe gbogbo àbí wọn náà kọ́ yìí inú mi má dùn ara mi má yá gágágá mo wọ́ tó ń sáná tó ń sáná ṣé mi ò sọ fún yín wípé ìlú èkó àmọ́ ìlú èkó gbogbo ẹni tó bá débẹ̀ lọ ti ẹ̀bùn tó bá ti lè ṣiṣẹ́ bá mi ṣiṣẹ́ o láàárọ̀ lọ́sọ̀ọ́ lóòrùn yóò kí ń sinmi. ó yọ̀ lára ẹ̀ kéèyàn gbígbé ọlọ́run ti ṣẹlẹ̀ lónìí ìdí ayẹyẹ. àkòrí ẹ̀dá ayẹyẹ ẹ̀gàn tèmi wá dògbò báyìí ẹ̀gàn mi dògbò gbogbo àwọn tí ń bú nígbà náà lọ́n pé èmi sì ń tí ò dà ń pọ̀ ọ́ra olórí hàn mọ́ tí mo rí o òun rèé báyìí àdúpẹ́. bàbá mi mo fẹ́ kẹ́ ṣe nǹkan méjì fún mi ìkíní mo fẹ́ kẹ́ wó ilé mo fẹ́ kẹ́ wó ilé mo fẹ́ kọ́lé tuntun fún yín. ó wọ àyìn a máa wọlé a máa tún mi kọ ni. àgbẹ̀dọ̀ <laughs> àgbẹ̀dọ̀ owó kìíní. ìkejì ni wípé mo fẹ́ kẹ́ fẹ́ yàwó ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù mo máa ṣègbéyàwó fún yín ayé àgbọ̀ ọ̀run àmọ̀ wọ́n á mọ̀ pé bàbá àkànkẹ́ ó tún ṣègbéyàwó. ó ti kó kó ó ti dá ogbó ẹ̀rú ìgbéyàwó ẹni ó ṣègbéyàwó ó ṣe gudugudu méje ìwọ wá gbàgbé gudugudu méje ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan ó dàbí pé ìtàn tó ọ̀ bọ́ lẹ́nu rèé mo sọ fún ọ akọ̀kẹ́ hmm? akọ̀kẹ́ hmm? akọ̀kẹ́ mi ẹ̀mí ló mọ̀ pé. ó da ẹ̀ mẹ́ta. inú mi ò dùn bẹ́ẹ̀ni inú mi ò dùn rárá torí pé gbogbo ìgbà tó bá ti wùn mí kí n rí ọ kọ́ ni mo ń rí ọ gbogbo ìgbà tọkàn mi bá ti ṣàfẹ́rí rẹ̀ ń rí ọ nígbà náà ohun tí ò jẹ́ kínú mi ò dùn. ṣé ìgbọ́n tó ń bá ẹran jẹ ni. ṣé kò tó kọ́ bà mí lọ jẹ? tí mi bá wá sọ wípé ìwọ ló lè bí nǹkan. lọ́nà wo. nítorí ìwọ ló ń ṣẹ̀tàn bí wọ́n bá ti mú àwọn ẹbí ẹ lẹ́yìn tẹ́ bá ti wálé wa tẹ́ wá tọrọ mi. ìgbà mélòó ni wọ́n fi fi mí sílẹ̀ fún ẹ ìmọ̀lẹ́dì ìyàwó ẹ ó ti tọ́nà yẹn ó máa sùn ó máa jí èmi ló máa rí. àkọ́kẹ́ ṣé eh, ètò mọ̀mímọ́ ló rò pé ó rọrùn tó kàn fẹ́ni tẹ́ńbẹ́lú sọ báwọn eh, ṣé ńgbà tí èmi àtàwọn òbí mi tá a bá digbá tá a dàgbọ̀n tá a ń bọ̀ wálé àwọn òbí rẹ̀ ṣé o rò pé wọ́n gbà wá ni kílódé. Ah, eh, àwọn tí wọn náà mọ ṣé a lè gbéná wojú ẹkùn wọn láì ṣàwo ni. lóògì hmm. àwọn òbí mi ò ṣọ̀nà ah, àti pé ṣé bèmi ni mo fẹ́ fẹ́ èmi tá à dé ń sọ̀rọ̀ ẹ̀yìn mi kì í ṣọmọdé àwọn náà dẹ̀ ti mọ̀ pé mo ti tó lé ọkọ lọ ee kí ló wá dé tí mi ò ní mú èèyàn tó bá wù mí wá pé ó dáa o ó wá fẹ́ mi nígbà tí ò ṣe pé bóyá o fẹ́ rí mi lórí ìkọ́ ṣé mo fẹ́ wá fẹ́ mi níṣu lọ́kà ni kíá ìgbéyàwó bá yá mo ti di aya olówó òkèèrè náà ni. ṣé gbogbo ohun tó ṣe ń sọ sódà ọ lójú dá mi lójú mọ̀nà tà. ó dá lóyún. inú mi ò bá dùn bá lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. a ṣe ṣe ẹ. àkọ́kọ́ orí yín ọkàn kè ẹ ní sórí ibú orúkọ tèmi ni àjàní àgbẹ̀fara omi ní iṣẹ́ àgbẹ̀ ni mo yàn láàyò ẹ gbọ́ ṣé wá rí àjàgbé tí ń bẹ ní ẹ̀gbẹ́ mi èmi mo kù fún bàbá. fún bọ̀dá wù. Ah, mo ṣe báwọn tún jẹ yín lọ ni. Ah, <laughs> ojú mi lọ. Eh. Eh, èmi jára mọ́ sí àgbẹ̀ láti eh, kékeré ni oko ló gbó mi. ó ti ẹ̀ dà mo rí i pé irú pátì tí mo là lélà ah. ẹ bẹ̀rẹ̀ ẹnìṣó lẹ̀ ẹnìṣó ẹnìṣó mo ń gbọ́ yín. ṣé ẹ rí etí àfiwárí ní pàtó ẹ gbọ́ a rí òdòdó kan lẹ́yìnkùlé yín òdòdó òdòdó tó pọ́n rẹ̀sùrẹ̀sù àwa wò ó pé ká tó dá òdòdó yìí ká wá rí yín náà ká bù gbọ́ <laughs> àbí wọ́n dáná. Ah, ah, ah. <laughs> òdòdó lásán lásán ẹ wo tolúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ ẹ àkànkẹ́ mú wọn lọ sẹ́ǹkùlé gbogbo òdòdó tẹ́ ẹ bá fẹ́ gé ẹ lọ jà <laughs> ẹ lọ jà ìyẹn náà ni ìyẹn ò tó nǹkan. ṣe é rí òdòdó tá à ń sọ ń pa rẹ̀ yìí ẹ gbọ́ bàbá ń bẹ ní àyìnbá tí ń sọ̀rọ̀. olóko ti wà. tí ń wò wá báyìí ah, ah, ah. títí rẹ ni mú tẹ. àtàwa lòdòdó. ẹ ṣeun yóò dáa fún etí ọ̀pọ̀. àkànkẹ́ àkànkẹ́. ìyẹn àkànkẹ́ tèmi. lóní ṣe wàhálà ẹ gbìyànjú. kò ní sí kọ́kàn bá sùn kó máa jí ni. ọmọ sẹ́yìn kò ní kọjá tà tẹ́. ó jàre. alo. Àlàbí ògòkó Àlàbí tí ò pé méjì sálàáfíà ni nǹkan kan ni mo ní n sọ fún ẹ ọmọ rẹ ọkùnrin àkọ́bí rẹ mo fẹ́ kí o mú wá ó lè jọ́ la ó lè jọ́ tún la mo fẹ́ kẹ́ ẹ wá dáná hmm. mo fẹ́ kó fẹ́ àkànkẹ́ mo fẹ́ fi dọ́rẹ̀ẹ́ mi ò mi ò fẹ́ kí àkànkẹ́ kó lọ sílé àwọn jágajàga kan àwọn randanrandan àwọn tálíkà àwọn tó ń rówó rí so mọ̀ pé àwọn àgbẹ̀ kan wà ẹ̀ẹ̀kan lọ́dún náà ni. <laughs> tí wọn bá wáṣú ọ̀lẹ tí wọn lè rí yẹn jẹ ẹ ìwọ yàtọ̀ sí yẹn ẹ tó tán bá wá fẹ́ lò òde ló máa ń lọ ya aṣọ <laughs> aṣọ yẹn á gan báyìí <laughs> aṣọ tó ti ń runlé ẹ tó wá tún wá rí ọmọ tiẹ̀ pàápàá tún wá yàtọ̀ ẹ òun ó dá ó ṣe é wò lójú kò dàbí àwọn kan rántí ràn dán bí kéèyàn fọwọ́ nù wọ́n lára kó fàkísà nù wọ́n lára ni ẹ máa máa retí olówó tiẹ̀ yàtọ̀ àwọn tálákà wà o ṣe yóò dáa fún ọ ẹ ń mọ retí. ẹ ṣeun ọ̀rẹ́ mi sábà pàdé rọ̀lẹ́ ẹ jẹ pàdé rọ̀lẹ́. Thank you bàbá mi hm? kí lẹ ṣe ń sìn. ohun tí mo fẹ́ ṣe ni bó ṣe wù mí kí n ṣe ni. kí ló dé tẹ ṣe sí wọn bí ẹni pé ọlọ́run ò ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ yẹn. à irọ́ rárá tí ẹni mò ń jà fún nígbà tó o bá lọ sí irú ilé àwọn ilé kí lọ́ọ́ mọ̀ jẹ kí lọ́ọ́ mọ̀ mu sáwọn ilé ìdáṣọ síra wọn lára dépò ọ̀fun ara ẹ̀. akọ ah! akọ bá mi akọ ah! sẹ́ẹ̀ mo ní akọ bó o ṣe há lẹ́ẹ̀mẹ́wàá ń mọ̀ sọ fún ẹ pé kì í ṣe há àwọn eléyìí àwọn eléyìí sọ fẹ́ gbọ́ orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ jìyà ẹ níbi tí mo jìyà dé yìí kọ́mọ mi tún wá kọ́mọ mi tún wá gbé e do wẹni tó lò fẹ́fẹ́ ṣé kò dàgbà jù mí lọ. kò dàgbà jù mí lọ. ta ni ó ń tọ́jú ọjọ́ orí ẹ̀ fún ẹ ní òrí rán dandan kí ni <laughs> ọlọ́run ò ní jẹ́ ṣé bọ́n ṣe wáyé ṣé wọ́n jọ ẹni tó ti jẹun. èyí tó ní máa fẹ́ nìyẹn o. tó o bá ti sunkún tó o bá ti dákẹ́ kó wá bá mi ń ta kó wá bá mi nu ṣọ́ọ̀bù ọmọ alábí lọ́túnla kájọ sí tó bí gbogbo ẹ̀ ṣe lọ. ṣíọ ṣíọ ṣíọ ṣíọ. Àjàgbé tó bá di níwòye ọ̀la ní déédéé àsìkò yìí pàdé mi níbi bàbá àti mọ́ pàdé. ẹ kí ni tó fẹ́ ṣẹlẹ̀ gangan. olówó òkèèrè àjẹmí wọn mi ò ní lájú mi sílẹ̀ kí tá àlùbọ̀ kò wọ̀ mi ò ní káwọ́ lẹ́rọ̀ kí bàbá mi fi mí fẹ́ ọkọ tí kò wù mí láti fẹ́. èmi náà fẹ́. torí gbogbo ẹ̀bẹ̀ tí ìyá mi mú wọn ti bẹ̀ wọ́n pátápátá wọn ò dẹ̀ ṣetán àti gbọ́. bá mi ò gbà. wọn ò gbà táwọn bá ti wá sọ pé àwọn ò ní gbọ́ èmi náà ò ní gbà ṣé bá gbàlagbà ni mí mo mọ nǹkan tí màá ṣe. ẹ ọ̀la hmm, àkànkẹ́ kí ni tí o fẹ́ ṣe gangan mo fẹ́ kó sọ fún mi. a ní kí wọ́n má ṣe ìrònú. ó ló yẹ ń sọ̀rọ̀ báyìí àmì ẹbí mi lọkùnrin kí ni ìwọ obìnrin fẹ́ ṣe tó ò ní jẹ́ kí mi ti mo jọ kọ̀ rí o gbọ́ jẹ́ kí mi náà mọ̀ sí bóyá mo lọ́nà àbáyọ. tí mo bá ti padà délé mo máa lọ kó góòlù ìyá mi àti bàbá mi màá lọ kó àgbè àtẹ̀mí àtiwọ́ gbogbo nǹkan tá a bá máa fi ṣe àjọ màá sọ. o lè nu. Hey, ah, hey. Eh, ah, eh. rose náà láti àkànkẹ́ ìlú àti. àkànkẹ́ àkànkẹ́ fi mílẹ̀ sájáde nulẹ̀ yìí. Ah! ojú kan ẹ̀pà ojú kan èrè ó mílẹ̀. burúkú tó ń pè lájàgbé yìí bàbá arúgbó tó ń lé ọmọ mi kiri tí ò jẹ́ kọ́ ọmọ mi gbádùn yìí o ṣé dandan ni. níbo ló ti rìn pàdé àjàgbé yìí irú ipò wo ni mo mọ̀ tọmọ mi wà báyìí níbo gan ló wà báyìí ọlọ́run máa ṣàánú mi o. ẹ ǹlẹ́. Ah, bàbá. Mm-hmm ọ̀rọ̀ bá ti rí báyìí ẹ jẹ́ abí àwọn onílẹ̀ léèrè kàwọ́ bíi tá a gbé bá ọwọ́ àlàáfíà rẹ̀ dà ọ̀gá rè aláyídà o alápadà ògodò aláyídà ló bí ẹnà alápadà ló bí ọ̀gà ògùdò ló bí òwú ìfamọ́jòjò ajó pọ́n mi lóde ilẹ̀ yìí mọ̀ torí ojú aṣọ àmúròde ìpá agbójú ẹ̀wú ẹ̀pá àlùkò ojú ọ̀sán ògbọ́dọ̀ pọ́n òdídẹrẹ́ ọláyípo lawolé ayé ọlágòkò awùsálọ̀ ọ̀run àjàlá lùdù awọ amẹ́wòlẹ́wò ògùn tolúgbọ́nrin ìpè ń ti kà mọ́sì àṣẹ́ntàn bàràtà ah, àkàkẹ́. bàbá. ègún ńlá kan mọ̀ ń mi wà á ojúkọ ẹ̀pà ojúkọ èrè àjàgbé ò ṣe dá o àjàgbé ò ṣe dá o ọmọ tí mo re re re re láti kékeré ó wá tó kí n máa jẹun ọmọ ó wá gbóúnjẹ lẹ́nu mi àjàgbé gbogbo ibikíbi tó bá wà tó bá ń lù ní dùn láyé o ò ní jèrè ọmọ ẹ o àjàgbé láti wákàtí yìí lọ tọrọ òde bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ wọn láyé àti wọ àtàwọn ẹbí ẹ ẹ rí gbẹlẹ báyìí ẹ pè lówó jàtijàti rédèrèdè ló bá máa fi lólé ayé àjẹgbé àdàbí tí ọba jẹ́ wípé mo jìyà lórí ọmọ mi àjàgbé o ní jèrè ọmọ ò ní jèrè ọmọ ọmọ pàápàá ò ní jèrè ẹ rédèrèdè rádaràdà báyìí ló máa bákú ìdí ìbòsùn rẹ. Ah. Ah. bẹ́ẹ̀ ni. bàbá mi nìyẹn. bàbá bàbá tó bí ọ. bẹ́ẹ̀ ni. ó dá bàbá kí la máa wá ṣe. kò sí ṣe kò sáyè sí a sì tó ẹbọ kàkàdé ń kagún láyà ni ah. ẹni tí ó wàá gbé gangan ni ọ̀gangan ọ̀nà ibi tí mò ń lọ báyìí. ẹbọ bẹ́ẹ̀ ni. ẹ máa gbé ṣé bí kàrọ̀ ọkọ mi ti yá ni mi máa gbé ọmọdé ògùn ògùn ó pè lẹ́fọ̀ọ́ kì í ṣe tó lè gbé e à ń sọ̀rọ̀ ń pa ẹbọ ọmọbìnrin jòjòló tí ètí máa ń sin nǹkan oṣù àbẹ́yàn tí ò sin nǹkan oṣù mọ́ tó ti dàgbà àbẹ́yì tí ò wá ní í ṣe láti sìn fún oṣù mẹ́rin gbáko. tí kò tí ì ṣe. tí ì tí ì ṣe. tó ti hmm, ṣe tó ṣe tí ò ṣe mọ́ àti èyí tí kò ní rí fún bí oṣù mẹ́rin. Hmm. bàbá ebi lè ṣe yẹn. ọtún lè ṣe. bẹ́ẹ̀ni. ó sì dá ọ lójú. bẹ́ẹ̀ni bàbá ó dá mi lójú. kò burú kò gbọ́. ìgbà wo ni sà. Ah, n tó bá ti yá kan ìpẹ́ mọ́. ó yá. ọ̀kárẹ̀. tì yín o kọ wá wò ó kù kan o. lórí àárẹ̀ tó kọjá lọ lára mi àbí nǹkan mi. lórí ìyàwó rẹ lọ́jọ́ tó bá bímọ ẹ̀yìn sógbójì ọjọ́ rí i dájú pé ẹ gbọ́mọ wá bí dúró láwọn ètùtù kan tá a fẹ́ ṣe àti ètò. tí n bá gbọ́ yín yé dáadáa ọjọ́ tí ìyàwó mi bá kúnlẹ̀ tó bá bímọ kó tó di pé ó pé ogójì ọjọ́ ká wá sí ọ̀dọ̀ yín ọ̀dà kò sí wàhálà. ẹ ẹ ẹ bọ bàbá ṣé lẹ́yìn yẹn kò sí nǹkan mi mọ́. àmọ́ rí i dájú pé òwe débí. èmi yín lójú ṣẹ́ni ìjọ ta bá ti ń gbọ́ wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ ẹ̀pọ̀ ìwọ̀n báyìí ẹ̀yin lèmi àkọ́kọ́ wá yọ̀ tí n bá tún wá fún mi màá rán ilé ti pé ó ku ọjọ́ mọ́kàndínlógójì lónìí o. èmi náà wà á jẹ́ oyè ọ pé ọdíjọ́ kan lónìí o. <laughs> lẹ́ ọ̀kárí. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin bàbá ẹ ṣe kò ní ti ẹ lè fún wa bóyá kó lá torí àìdélé kíní kan ká má ba kíní kan kí ọmọ yóò fi lè jẹ́ bí ọkùnrin méjì. Mm. bàbá ẹ má dá lóhùn obìnrin làwọn eléyìí ah léyìí tó ti wà mẹ́yìí tó o bá fẹ́ kó jọ́kùnrin kan obìnrin méjì ọ̀tún lè ṣèyún náà bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ gbé torí mo mọ̀ pé wọ́n mú tí wọ́n jẹ wa. wọ́n jẹ àpò gàrí wáyé. ẹ ṣe bàbá ẹ wo ẹ jẹ́ káwa máa fi àkókò ìtẹ̀síwájú ẹ jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí kí n pọ̀n. jókòó ẹ ah. jókòó. ta ló wà nílé o. Ah. ọkọ yín kọ́. Ah, ẹ̀rí sí kí ló dé kí ló jẹlẹ àkọ́kẹ́ kí ló dé. mo yẹ ilé ìmùkọ́ yìí wọ́n kọ̀ fọ́ ọmọ rẹ̀ tó dà pójú wọn ń ṣú. ojú ẹ̀ ń ṣú kí ló ń ṣe ń ta. fún gbálẹ̀ mo bá wọn tó ń gbálẹ̀ ń bí báyìí ni. ta ló ràn ẹ kò gbálẹ̀ oníṣọ́ lẹ́nu lẹ́yìn obìnrin o. pẹ̀lú pòtò àyò ń gbálẹ̀ ṣé mo ràn ni ṣé mo ní mi ò lè ṣe fúnra mi ni àbí mi kọ́ ni mò ń kọ́ ní ilé àwádùn ọkọ ní fọṣọ ilé àwádùn ọkọ ní gbálẹ̀ ṣé mi sọ ń déjere dìde dìde kò ní lé dìde dìde dìde dìde ẹ gbà mí omi rẹ ẹ lájẹ ẹ lájẹ ẹ lájẹ ló dé. bá ń wọnú ilé bá ń wọnú ilé tètè bá ń gbé gbogbo nǹkan ẹrù ọmọ ìwà bá ń gbé wá bá ń gbé wá bá ń gbé wá. àkànfẹ́ sọ fẹ́ sọ mi lẹ́nu ni. ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ń bọ̀ ń bọ̀ bóyá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbélé gbélé ẹ̀kọ́ má sọ lẹ́ o má sọ lẹ́ má sọ lẹ́ o má sọ bóyá gbélé ẹ̀kọ́ kan gbélé ẹ̀kọ́ olówó òkèrè. Eh, ìyá mi. ah adúpẹ́ fọlọ́ eh? ìyàwó rẹ ti bímọ. ìyàwó mi ti bímọ. ó ti bímọ kọ́dà ó bí nǹkan ọkùnrin kan ló bí. ah ìbejì ah mo mà dúpẹ́ o orí mi mà sọ́ọ̀rẹ́ ẹ wò ẹ̀yin lẹ kó àgbálẹ̀ mi adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ẹ̀yin ìyàwó mi ńkọ́ ẹ jẹ́ n rí àbí ẹ jẹ́ n rí ẹ jẹ́ n rí kí n ráwọn ìbejì ń gbé bèjì jó. ohun tó ṣe mí láàánú ni pé ìkan padà nínú àwọn ìbejì. ẹ ẹ wo èwo ló padà nínú àwọn méjèèjì ọkùnrin inú wọn ti padà ah! obìnrin ló kù. olúwa o ah, ó ṣe wá jẹ́ ìtòjọ́kùnrin ló padà eh, èwo tiẹ̀ ló yẹ kó padà nú àwọn méjèèjì eh, kí ló ní táwọn méjèèjì ò dúró gún orí bàbá àtìyá wọn sójú eh, àwọn méjèèjì ló yẹ kí wọ́n jọ dúró ọ̀dà ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìkọ́sàsìkò ìyá náà sì wà ẹ̀jẹ̀ ń ríyà kí n rí yìí tó kù. ó ṣe mí láàánú pé àdùyàwó yín títí títí ìyàwó yín náà jọ́ lọ́n pé. ìyá àbíyẹ n tẹ́ sọ n gbọ́ dáadáa ẹ dákun ẹ tún sọ. àkànkẹ́ ti kú. àkànkẹ́ kú. bẹ́ẹ̀ ni. ìkan lára àwọn ìbejì náà kú. òun náà tún padà. àkànkẹ́ fi mí lẹ̀ ó lọ. àkànkẹ́ ti kú ah! ah! ah! àkọ́kẹ́ kò bá jà sí kò yí o. àkànkẹ́ kú. àkànkẹ́ kú o. Òpó. Irú náà wo rèé? Iná jó mi o. Bàbá iná jó mi o. Abiyamọ mọ̀ fọ́rọ̀ ah! ọmọ o. Ìyàwó mi jìyà o. Ó jìyà fún mi o. Ẹ wo ẹ wo ẹ tí mo tiẹ̀ torí ẹ̀ wá báyìí gangan ni pé mo mọ̀ pé lórí ọ̀rọ̀ olóṣètùtù òṣètùtù mo ṣèlérí fún yín pé ọjọ́ tí a bá ti gbóhùn ìyàtà gbóhùn ọmọ wọn wà sí àyìn <laughs> kí ni tá a fẹ́ ṣe lórí ìyàtà nítorí ó dùn mí gangan nu ó dùn mí wá ké mi ara. o lè dùn yín tèmi lè dùn yín tòun. ìyàwó rẹ nìkan ló lẹ́tọ̀ọ́ láti lè ṣètùtù yìí tá a bá parí rẹ̀ tán tó láǹfààní láti wẹ̀ mọ́ ìyàwó rẹ ni torí tó o bá ṣèrántí òun ló bọ́ lọ́jọ́ náà lọ́ngbàrá rẹ̀ ọ̀yà. ẹ ẹ ẹ ṣe sùúrù tẹ bá parí ètùtù tẹ fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. àṣekágbá ni kí ìyàwó mi ò wẹ ọmọ torí kò ń lọgbà. ó dà ńgbà tó rọrọ tí wàá rí bó ṣe mi ti kú èmi lèmi dẹ̀ bímọ èmi mú lọ́mọ mi ẹ jẹ́ kémi ó wẹ̀ tẹ bá parí ètùtù ah, àtàrí ní iṣẹ́ tí a bá wá tí mi ò wẹ yìí fún tí àti ẹ dákun ṣé ṣe pé ọmọ mi ò kù. kò ní kú àmọ́ yóò máa hùwà bàjẹ́ ìwà ìdójútì tí ó máa bójú rẹ jẹ́ káàkiri gbòòrò tójú ó máa tì ọ́ tó o bá rí i pé ntọ́ máa rẹ́ ṣeré o ó rẹ o ó rẹ o tí ó máa bàyàn lójú jẹ́ ntí ó máa ṣẹnu. èmi bẹ́ẹ̀ ni. pé mo mi ní kékeré ni mo jàpá ńlẹ gan mo burú gan èmi náà ń ṣe ọmọ bẹ́ẹ̀ n tó dé lóní kárùn ọmọ ọdún máa fẹ́ ya abúrò rán mi lọ́wọ́ mo mọ bí mo ṣe lè ba ìwà bàjẹ́ tí mo lè gbá kúrò lọ́wọ́ ẹ̀ láti kékeré tó bá ti ń bọ̀ kò lè òun náà lè gbé kò lè gbéná wojú mi tó bá ti ń bọ̀ ìwà bàjẹ́ lọ́nà o. ó sì dá olójú. ah bàbá ẹ wo ẹ dá mi dá ẹ gbélé gbọ́ màá tọ́ débi wípé màá tọ́ débi pé mi ní lórí ayé wà bàjẹ́ kankan kò sáà ní kú. kò ní kú. ẹ tí o bá ti ní kú ẹ dá yòókù dànù ẹ jẹ́ àjọ lọ́dọ̀ agbẹ̀bí ẹ tilẹ̀kùn torí àwọn. ifá ṣe yìí. sọ wá rí wípé ìyá ẹ ó jìṣẹ́ ó jìyà pẹ̀lú mi ohun tí mo wá lè fi san lẹ́sàn-án ni pinnu mi pé n ò ní fẹ́ obìnrin ní ilé táyé ó fèrè ayé. mi. mọ́tò lè. Oh mọ́tò tákàn kan gbé wá rè ah. mo gbé mo gbé ajẹ́kù kalẹ̀ o hmm. ah èkó má dùn o. bá mi kí. ah, ah èkó dùn má wọlé tó bá ti lówó lápò ah. ah akẹ́kẹ́ ló gbé ọkọ̀ yìí. àwọn wòlá lára àwọn wòlá lára. ọ̀rọ̀ mélòó ní sọ ní parọ́. ọkọ̀ rí wu ah ó mọ̀ tó ní táyà ah, orí mi ẹlẹ́dàá mi màsánù orí mi ẹlẹ́dàá mi màsánù orí mi ẹlẹ́dàá mi màsánù. Ah, ah, kí ló dé ṣé ọ́fìlà bá gíláàsì ọkọ̀ jẹ́ ni. ẹ ẹ ẹ ẹ pẹ̀lú bá a. akẹ́kẹ́ kakẹ́ bóò ni àmọ̀ kú yọ mẹ́ta bóò ni yọ mẹ́ta. Hmm, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá sọ̀rọ̀ lọ́ọ̀kan bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ẹ sáré bí mo ṣe gbọ́ pé àkànkẹ́ dé báyìí ni mo ṣe ní kí n mọ rọ́ọ̀sì bọ̀ inú mi dùn gbà tí mo rí i pé eléyìí ẹ̀sìn dáńfó eléyìí gangan náà ń pè ní ọkọ̀ a kí mọ́tò kọ́lẹ̀ ń fi yìí ni eléyìí ṣe kọ́kọ́rọ́ lẹ̀kùn <laughs> kọ́kọ́rọ́ mọ́tò ni ẹ mo wá fẹ́ sọ tó bá ti lọ sẹ́kọ̀ọ́ ẹ kí n tètè lọ di ẹrù mi agbọ́dọ̀ jọ máa lọ nítorí mi náà fẹ́ ra ọkọ̀. tó mọ ni. mo mọ àtàdì ṣé ẹ mọ òkèlè ni. èyí jẹ́ bá. ẹ ẹ jọ ṣé ẹ dojú mi mọ̀mọ́ ni. ojú rẹ ti lọ lára mi. láì nígbà wo tẹ́ ẹ kú olú yìí. just like that. ah bẹ́ẹ̀ bá wà lọ Afghanistan kọ́ ẹ̀ nídàlú wa gan mọ̀mọ́ o. àǹgbà tọmọ tó tèkó dé ti kó ràn mí ojú èkó ló wà lójú mi. òkèlè sorry gàjí ń kọ́. gàjí ah gàjí ó ti kú tipẹ́ ó ti kú. kí ló ṣẹlẹ̀. kí ló pa tó pa ah. covid nineteen ni. Ah. Ah. ẹ ló máa kú o. coronavirus ló pa. ìwọ ni corona máa mú olóṣì ọmọ olóṣì ni ẹ you are a murderer you are still a murderer. ẹ ẹ jọ get out orí ẹ ti yí ìwọ sọ pé covid nineteen lè you are a murderer. jọ kí ló dé tó sákò ní isolation center. o stupid ni. ṣé gàrí àtàpà tán fún yín ti tán ni. orí ẹ ò pé ta ló wà ní isolation center ìwọ ń ba èmi jẹ́ lójú ọmọ tó jẹ́ pé alálùbáríkà ọmọ ni fún mi. ọmọ wọn ni fún ọ ọ̀dàlẹ̀ ní oṣù gbẹ́ni sọ̀hún. akọkẹ orí ẹ orí ẹ akọkẹ i'm coming i'm coming baby sọmọ pé òṣì ló ń ṣe. lẹ́mi. òṣì ló ń ṣe o òṣì ló ń ṣe kò lè help ẹ ah. you are still a murderer. murderer murderer padà padà ah, ìwọ tí wọ́n ní oníkò. ẹ ò lò sí ẹ máa wo filẹ̀ bí ajá gbé mọ́gẹ́ fèrè. ìwọ ti pa o tún ti parọ́ tí ẹ̀ kó orí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀ gbẹ́gbẹ́ èmi bọ̀ láti àìsàn láàkì orí ẹ̀ bàjẹ́. ta ló sọ pé fún un láti. o gbọ́ ni o gbọ́ ọ́n lẹ́mi bọ̀ láti àìsàn ìjà ló ń jẹ́ àìsàn láàkì. àìsàn kọ kẹfìn ni ọwọ́ máa máa lọ bèrè lọ́wọ́ àwọn àbùkẹ́ àti túndé àwọn náà máa lọ àìsàn àti kẹfìn. orí ẹ̀ òkú. má tẹ̀lé lọ́dún. ó yẹ o tó ṣe fìlà bí àwọn ajá gbé mọ́gẹ́ fèrè. ẹ wo gají òkèlè àbí kí sọ mọ́tò yìí dáadáa ẹ máa bá wò ó títí tó máa fi lọ ẹ ti gẹ̀. Ah, láì sàmọ̀tẹ́kùn eh, eh, ẹjọ ẹjọ Sunday Igboho ẹ pè Sunday Igboho ẹ wá Sunday Sunday ó ti yé yín ẹ pè Sunday díẹ̀ díẹ̀ ọmọ orí ẹ ò pé akẹkẹ wá sọrí sọrí bí mo ṣe wà ó máa tẹ o ó máa tẹ o ẹ eh, ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí wàá lè lọ o lè lọ. you are a murderer. iye bá sọ you are a father. you are a murderer. you are a father. you are still a murderer. you are first day father. máa make sure pé màá dì pẹ̀lú. ayé ẹ̀dá ò máa ń pé ìpadà o ìyẹn àkọ́kẹ́ náà tó lè dá olójú pákọ̀kẹ́ lórí ṣá. Ah, ah. ṣó dá mi lójú pákọ̀kẹ́ ni mo rí ojú mi méjèèjì báyìí ni mo fi rí àkànkẹ́ kódà mo lọ pe òkèlè pé ojú mi ni kọ́ ló máa rí. bàbá ẹ̀ ó ní kí àwa ká máa ṣọ́ eh. mọ́tò àkànkẹ́ mọ́tò àkànkẹ́ káwa máa ṣọ́ mọ́tò àkànkẹ́. ẹ ẹ hmm. kẹ máa ṣọ́ mọ́tò ayékáyé lákòókè fẹ́ máa jẹ báyìí o ah. tí ìbá wa ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní kẹwàá máa ṣọ́ mọ́tò àmọ́ wọn náà ṣe é dá gan ni a fi jí ìròyìn ò táwọn ojú bá ṣe bóyá kó o pè wá káwọn náà lọ́wọ́ bá kẹ̀kẹ́ ṣe dára ni. kí ló dé tí mi wá pè yín ẹ ti jẹsẹ ajá lọ mi wá pè yín ilé yín mo kọ́kọ́ wá kí tó lọ pòkèlè. ah bẹ́ẹ̀ lára ẹ̀. ìyẹn àkànkẹ́ náà ah eré hmm. ìdá mi ò sì sèmi náà dèrè kó kémi náà ò ló lọ. Ah. ọlọ́run mi bí mo ṣe ń sọ mo mọ̀ pé òun gbọ́ mi o jọ ọlọ́run ṣe mí léwé èkó kémi náà ní mọ́tò bọ̀gìnì kí n máa fi ṣakọ sí ìwọ̀kí burúkú tó pè wá ká wá kàn yìí. ó dà olúwa ṣèmi náà lérè òkó o hmm. kódà àkọ́kẹ́ lòun máa mú mi lọ sí <laughs> àbò máa gbọ́ hmm. bẹ́ẹ̀ ti ẹ rí o ti fẹ́ sáré lẹ̀ máa kàn kó mú ẹ lọ sí kò lè rí tiẹ̀ rò má tètè tẹpá mọ́ṣẹ́ owó ẹ̀. ìyẹn àkọ́kẹ́ náà kò máa pẹ́ da fún yàn. kò ń pẹ́ o ó sì dàbí rúnà ọjọ́ kan. girls ẹ yẹ kí n tó wá jayín sí nǹkan mi hmm. ẹ má lọ máa fojú di àwọn ọkùnrin tó bá ní bow leg ó bí mi pé wáìn ṣe rí àwọn ọkùnrin tó ní bow leg yẹn wọ́n máa ń ní kinní kan burúkú abẹ́ lábẹ́ pj ẹ̀ẹ́. Eh? ìwà bẹ́lò mi èmi ní now bí ọ̀rọ̀gẹ́ yìí ó kàn amaze me every now and then ṣé ìwọ tó máa ń ṣojú bẹ́ẹ̀ tí ò lè jẹ kankan tán yìí. <laughs> now I, understand what you're trying to say. <clears throat> màá ti wá jáyín sí nǹkan mi ṣe mọ̀ pé ẹ lè compare carrot pẹ̀lú pákí. Ah, ah. yeah it's more like kíyàn ní i pass my neighbor generator kó wá lọ gbé èsì lé lórí ṣùgbọ́n kó máa ń mì. ó máa ṣèkì. Ah. ó máa ṣèkì ó máa heavy gan. pidgey ẹ̀rọ ẹ ti ń bà mí <laughs> these days o ṣé kò yóò ti ní máa gbá buké báyìí abukeba of wine. This one way you dey from one coast to coast, I no understand. <laughs> na confirm I put you. PJ. jẹun so fún confirm I PJ. O ti confirm ẹ̀ o mo ṣe ń sọ fún yín mo lẹ́ ń jẹun sí náà nìyẹn. Ní pé àwọn oníbó lẹ̀ tú. Ah, wọ́n ṣe o. Ah! Gbogbo de mi. Pass me lighter. Wow. Má ọkẹ́ mọ́ mọ́. Táàlì. Àfi ló ń jẹ wá lọ bẹ̀ ọmọ àgbàlagbà. ọmọ àgbàlagbà. <laughs> ẹ jókòó mo ti máa sọ fún yín pé láti rí mi ló máa dé kí mi we are all one we are one big family. ẹ ṣé nǹkan tó sọ lẹ́ẹ̀kan yìí pé kí wọ́n á já yín síbẹ̀ tí bá fẹ́ mú àwọn ọkùnrin tó wà fully loaded ó ń fi nípa tọwọ́ ni mò ń sọ̀rọ̀ yìí o wọ́n mí tí kòkó ń bẹ̀ tó gara gan tó gidi gan lọ́kọ̀ sáìzì ẹ̀ láti òkè. Okay dé ìsàlẹ̀ mo mí àtàǹpàkò ẹ̀ ibẹ̀ yẹn gangan ni assignment wa. ẹ gbà mí ẹ jọ ṣáwọn anìkọ́ máa bọ́ bàtà nípa fẹ́ wọ ẹsẹ̀ wọn. <laughs> ṣé mo kọ tí ó bá gidi gan tó bá gara tí àpò ẹ̀ kò bá gidi ẹ ṣe kí ni. ẹ jàpàwé. ẹ sá lọ because we are here to make money. yes, yes so. yes owó ni kẹkẹ yìí rere. bẹ́ẹ̀ni. we are here to make kudi owo, ego money money so nǹkan ní kí wọ́n buttress nǹkan sọ̀rọ̀ sọ̀rọ̀ ilẹ̀ fi oyè ayé kì í fi hàn hmm. ẹni wọ́n ń dá. láti mama akọ́kẹ́ alátọ̀ number one wà ṣeré. <laughs> ṣé ti rí òun là ń sọ yìí o ká ní ọ̀dọ̀ ìyáwèrè yẹn tá wà tẹ́lẹ̀ yẹn ni cynthia abikile porúkọ ẹ̀ a máa ṣe wá bí ẹrú báyìí ni ká má ti sọ̀rọ̀ báyìí a máa tẹ̀wá mọ́lẹ̀ ṣeré ṣe ti ráwọn èèyàn. abeg who be cynthia abi talent person. babe na motherfucker tàwa kúrò lọ́dọ̀ ẹ̀ wá síbí báyìí mi yàrá yìí lè ní ká dọ̀bálẹ̀ kó máa gbórí wa. Eh? ayé máa ń ṣe bí jésù kristi ni. Eh? bẹ́ẹ̀ ni wàhálà are you serious. i'm not, I'm not kidding. lẹ́mi èmi pj baby kí ọkọ wa ní kémi wa ló máa dọ̀bálẹ̀ fún mi lórí street ó máa pẹ́ títì rẹ̀ ṣeré díje dàn ṣẹpẹ́ gbọ́n mi ṣé kí n dá yín sí mi. mo ní kí n béèrè nípa proposal to submit office in sọ àná kò sí much náà mo kàn ní kí n fọ́ mi pé proposal yẹn bá bọ́ sí i pé fún yín ní five percent lórí díò yẹn sàn. no no no Confirm, fi hàn pé bẹ́ẹ̀ ni sà pé kakọ ah no no kò rí bẹ́ẹ̀ ni pé kakọ ṣe náà nígbà ẹ̀tọ́ wa ni pé ìnáwó ká ṣe fún yín. okay sir all right sir kò sí wàhálà sir ẹ ṣe gan sir ẹ ṣe gan sir all right sir. so kí ni chairman sọ wá. Ah, mama dáwọ́ lóhùn mo ṣe sọ fún ọmọ máa fún wọn ní five percent lọ́kàn ọ̀fẹ́ gbàgbọ́ dẹ́n ìwé ń pé ó ti bọ́ sí pé rẹ̀ sí mọ́tò. ìtẹ́lẹ̀ ah, wọ́n bọ́. farabalẹ̀ ó ràn òfin tó ṣe gbà mí tí bá lọ ní àtàtà kankan. àtàtà sọ̀rọ̀ business òun wò di fídíò gbà wọn ló máa gbà owó ipá mi náà kí ni bàbá sọ. akérò pé à ń sọ̀rọ̀ business owó òdì ṣe bí sọ fún ẹ náà ni pé máa ń sọ pé. you see your life máa sọ wọn pé yìí ṣé ìdí ni mi ò ṣàwọn sọ wọn lórí fún. so nǹkan tó ń sọ ni pé ni pé díò yẹn pé wọ́n ti kí ni mò ń sọ náà pé wọ́n ti wọ́n ti accept pé àwọn máa gba mo ń bọ̀ mo ń bọ̀ hello hi hello. Uh, sorry, can I sit? Ó dàbí mo wà forward. <laughs> okay. Um, I, I am um, Ayomide. Can I meet you, please? My name is Akonke. Akonke. Ah. Alata. Orúkọ yẹn melt heart me. Ọlọ́run. You have beautiful friends. No, they are Sorry. my girls. Oh, they are your girls. Yeah, she's our mama. Oh, wow, mama, mama. Sorry, what's your name? My name is Black Queen. Black Queen. I'm Jimmy. Oh, Jimmy, like him, Jimmy, Jimmy, like him. Okay, fine. <laughs> um, so, how are you doing? I'm, I'm good. I'm fine. Okay, so more of a ṣe àlè ìná àlè. ṣé o lè sọ̀rọ̀ mi. Ah, mo mọ̀ ń sọ̀rọ̀ náà ni kó <laughs> forward no i'm not i just don't okay. want to be too forward. ṣé àlè hang out. yeah. fine no problem. ìpè àlè hang out just like that. Uh -huh. <laughs> sorry maybe you should. Um, Okay, give me a moment, check it or attend to you. Okay. Um, ọ̀gbẹ́ni kó dà pé àmà máa rí alẹ́ tàbí. o tún tẹ̀lé di ọkọ ìjọ tó lọ business yìí kò dùn you talk too much problem tí mo ní pẹ̀lú ẹ náà ni mu spin off tí mo mu ẹnì kì í ṣó mọ̀ pé yàtọ̀ tiwa èmi busy tó bá bébí ló fẹ́ jókòó sí fine tó bá dẹ̀ mọ̀ kó jókòó sí ìbàrẹ̀ àwọn méjì wà bẹ̀rẹ̀ ò lè mú kan ìrànlọ́wọ́. bro you talk too much you like too much. Um, máa um, <laughs> ṣe gbogbo ihò là ń kíwọ́ sí tó bá lọ jẹ́ ihò alákàn asami ni Wizkid àti Burna Boy jẹ́ tó fi ń jíjà ẹ̀rọ ata ẹsẹ̀ bẹ́ẹ̀ ó dominic blackman jẹ́ o ó lọ fi pẹpẹ ayẹ bami rata lẹ́nu. wọ́n lọ́kọ sílẹ̀ nílé ayé wọ́n tún fọwọ́ kú o mọ́mí kí lẹ sọ ọkùnrin ìwò yìí ọ̀rọ̀ yìí sùn mí gbà ẹ bá mi ra àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ wá bá ẹ Àná mi wọ́n pè ní Mr. Ginger, ẹ má jẹ́ ata ni ẹ má ginger. Kúndé kárì kúndé kárì wọ́n ti kiri ata lọ. Rodo náà dẹ̀ wá. Wọ́n ti kiri ata lọ. Ló dé wọn bá mi lọ sáré. Ó náà wọ́n kọ́sítọ́mà mi ẹ́ dùn. Ẹ má ta ẹsẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ um, <laughs> sà ayọ̀mídé. ok ẹ̀yin la ẹ lẹ́wà láti ayọ̀délé limited right. bẹ́ẹ̀ ni àwa la wá láti ayọ̀délé limited àwa dẹ̀ ni wọ́n fẹ́ award contract fún so anika ọ̀gá ń kọ́ ẹ̀jọ́. Um, ọ̀gá really busy nínú ọ́fíìsì right now. pé ọ̀gá busy mo tẹ̀ fi ń pé àwọn ilé ẹ̀kọ́ wa congratulate wa <laughs> ṣe understand so tọ́wọ́ náà fẹ́ fún wa lẹ́tà náà kò ń ṣe bá ti tí nǹkan ayọ̀ náà ni. Ah! Ah! kí ló ṣẹlẹ̀ ẹ kí kí kí ju ṣàṣe ṣàṣe wọn ṣàṣe ọ̀gá ni kí ló ṣẹlẹ̀. ẹ ṣọ́ pé àwọn ọmọ lọ́nà orúkọ lè papọ̀ ah! o but ẹ ṣọ́ pé àwọn ọmọ lọ́nà kẹ fún. Um, bó ṣe ní pé kí n fún yín náà ni mo fún yín thank you. ṣàṣe wọn. kí n kú jíjẹ́ ti kò tó tẹ̀lé wa dé ibà. Ah, ah máa ṣe gbogbo ihò là ń kí wọ́n sí tó bá lọ jẹ́ ihò alákọ̀ọ́kọ́ wà á yára lọ kiri ata. la lè ọ́dà fún gan ah this thing is just Uh... hi. hi good morning my boss would like to see you. oh. Stand up! come and have your seat. Hi. How are you there? I'm fine. How are you doing? I'm good. What do you care for? I'm fine. I'm waiting, Governor. Eh, oh. Oh, oh, mommy. Oh, mommy. Oh, mommy, dada. Oh, mommy. Oh. Wípé o mommy, mí, o ti ṣoríire. Dóò ó ní àwọn èròjà lọ́wọ́ tí èèyàn lè fi dìbò <laughs> so láì tí ì dìbò ẹ gan bàjẹ́ tọ̀ ẹ́ o ti wọlé. ẹ̀yin kan ti wọlé <laughs> bí wọn ti ẹ dìbò ẹ ti wọlé. so kí ló kẹ́ ẹ̀ fún. ah for now i think we good for now so for now all good right yeah, no good. problem wọ́n ló ní gbogbo ẹ̀ nísìsiyìí tó bá wù ẹ́ máa tún ọ̀dà sí i iṣẹ́ táwa ṣe ń bí nìyẹn <laughs> báwa ṣe fẹ́ tún lò ṣe rè <laughs> ọlọ́run adé gbà fún wa ok kí lorúkọ yẹn. Àkànkẹ́ Aláta. Àkànkẹ́. Aláta. Aláta. Swẹ́swẹ́. Swẹ́swẹ́ <laughs> oh that's good. Uh, àkànkẹ́ alata suẹ́suẹ́ ó dẹ̀ lè jẹ́ àkànkẹ́ aláta yẹ́rìyẹ́rì. yẹ́rì card mini. okay. gba hotline mini. nìyẹn o lélẹ̀ eléyìí. okay. yeah so card mi pọ̀ tí máa ń fáwọn èèyàn but eléyìí ló special mú iná ọ̀sìn ó ti yé <laughs> so pé nọ́mbà yẹn. okay sir. ẹ uh, eh, no problem but o ò lè lọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó fẹ́. okay to be good for this. ọ̀nà kò sí ìtò fẹ́ bẹ́ẹ̀ tó lè mú kò sí ẹ eh, bí ìbọn ta ló ń sọ. She's my girl. No, she's my girl. Okay. One of my girls. Ah, báwo ni? Pẹ̀lẹ́ gbà <laughs> no má ṣe bẹ́ẹ̀. ọtí náà nìkan ló mọ̀ ọ́nu ọtí nìkan ló mọ̀ ọ́nu tábà ní kó wá ṣe kinní sí wa kó ṣe ṣúkẹ́ṣúkẹ́ náà ni ẹ àfi kó máa mọtí ṣá ṣáà ṣe kí a kó bọ́ síbí. ní kéèyàn wà á mọ̀ pé ìpadàbọ̀ Àbújá agbára ló lọ mú wa. Hmm, irọ́ ni. Wow. like move to wá yẹ o possible girl gba dúró owó iná o máa ti ẹ̀ gbìyànjú láti máa bá rẹ̀ o ṣe wẹ́n lọ ṣe ló mẹ́fà rẹ̀ mi ló ṣe olówó yẹn wà. Ah, kò sówó kò sówó ah. àpò wa ó ṣàrí pé mi bá wà láwà mi bá ẹ pa nǹkan kan èmi ní kémi wá gba balance mi tó náà. Wow ìhà. Is he dead? Um, madam, can you please tell us what actually happened? In fact, me rí rẹ léyìí rí láyé happy ẹ ni. Um, ṣé mi by any chance ló sọ fún jíjà bí? Like, ṣé o ti olùsàwọ̀ ẹ̀ sí yín? Olóhùn ìka, ìka ló pera ẹ. Ìka ìlú? You, ẹ mọ̀ actually our twelve la wà it date. twelve so the reception itself ẹgbẹ́ la wà ní. àwa méjì la wà reception. Yeah, are me and older girl who want. you sure you don't see anybody at all. No. Get up all these staffs We'll manage it. okay very. All right. do that right now Go call the others from Hello. Yeah, this is Officer Finest on the line, sir. I'm reporting right now from the scene. Yeah, he's dead. Finally dead. Oh no, we don't need, we don't need Black Maria. All we need right now is ambulance. Yes, sir. Yes, sir. Thank you so much, sir. yes, sir. Yeah, Lekki ni mò ń sir. Okay, sir. no, ah, nílé wa lọ́la. Bóyá kẹ́ fún mi ní ẹ fún mi di bóyá bí ọ̀tún la máa wá Yeah. Okay. Ẹ máa send address mi sí àbí. Okay, sir. Kò sí wàhálà, sir. <laughs> um, any wonderful evening, sir. Bye bísí ta ni guess. pé mi mú bó ṣe ń guess náà. o tiẹ̀ try kó tiẹ̀ guess náà. ó yẹ ẹjọ́ ta ni. governor candidate ti town wa yìí. wow governor ti lúwa mm. yìí gangan. Dèjì Jímọ̀. torí pé mo ti mú ẹja ńlá mo ti mú big fish gbà bẹ́ẹ̀. ah ọmọ mi ah, tí bá fẹ́ lọ ní ọ̀tún láyìn mo máa dira zen mo máa dira lọ tó kó tó bá kọ́ wọlé báyìí tó bá kọ́ wò mí láti ọ̀kan ah kò wow sexy baby <laughs> ẹ kò trust me now. big food àjọ lọ ni. Uh-uh, má gbé yẹn wá jẹ́ kí n kọ́kọ́ lọ náà kí n kọ́kọ́ lọ fi ojú mi méjèèjì kọ́kọ́ lọ fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ lọ́pọ̀jù mi wò nǹkan tó ń ṣẹlẹ̀ ní woro sí woro ẹ̀ kó ti yẹ kí n wọlé sí woro sí woro ìgbà wa mọ bó ṣe ń lọ wọn á ṣí àwọn ogun mi wọn á ṣí wọlé wọn á mọ̀ pé mi ò bímọ òṣì mi ò láwọn ọmọ ọ̀dẹ̀ àwọn ọmọ kpk. kò pọ̀ kẹ̀ ó pọ̀ pa àti ọ̀sìn mi sí i náà ah, mo dẹ̀ mọ̀ pẹ́yìn ah, ah. gan fún ara yín gan ẹ máa di kákà. Oh mo máa dira lọ ni. Ah, ah, ó yẹ kó ti yí ẹ máwọn rí ah, kí ló dé sùn ni wọ ọmọ yìí ṣé òun tèmi ló gbọ́n àbí o àbí fẹ́ lọ torí mi ò ẹ o i no trust him tó ń fẹ́ lọ ohun mi ló gbọ́ sí wàhálà ó yẹ kí wọ́n lọ sí káàkiri. pẹpẹ dẹ. driver. èmi àkànkẹ́ aláta pẹ́pẹ́ dẹ́m gidi gan. bóyá pẹ́pẹ́ dẹ́m àkànkẹ́ pẹ́pẹ́ dẹ́m. àní ọ̀rẹ́ ata sí wọn lẹ́nu bóyá ta yóò ya My love. Sísẹ́ni jọ. Má wẹ̀ má wẹ̀. Èmi ni wọ́n wá bá. Gbà lọ́wọ́ mi àǹtí Cynthia ẹ kújọ́ mẹ́ta. àwọn èèyàn máa jáwèrè gan ní báyìí. wọ́n máa gan. àkànkẹ́. ojú yín fine gan you're looking so beautiful. ìwọ adé kò dèrè. ọ̀ọ̀. so nígbà tí mo gbẹ́ ẹ lẹ́yìn tán ó wá bọ̀ tùtùrọ̀ wá rí èèyàn míì tó o lè gẹ́jẹ́ wá sí sí èmi ló fi èyí náà gẹ́jẹ́. àti Cynthia ó oh, ẹjọ lọ mo tún pè láǹtì. lámúwèrè jẹ́ kó mọ̀. mo tún pè láǹtì Cynthia owó lẹ́sìn mọ̀ pé mo respect mo ní pé àǹtí ó lè downgrade ara ẹ̀ eh? ok fine kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló happen. kí la rí gbọ́bi tó bá wò nígbà tó mú gbogbo àwọn ọmọ mi tó kó wọn sọ́dọ̀ tó bá mi sọ pé kí la rí gbọ́. but ld ṣé bí wọ́n sọ fún mi pé òun lọ sọ́dọ̀ mọ̀ sí ẹ̀ ni. shut up. hold on hold on hold on ibo ló wà yìí. ọ̀dọ̀ great great great grandmother Share your ọmọ mi. tó ti gbọ́ èmi ni ìyá wọn èmi ni grandmother wọn èmi ni great grandmother wọn ṣó ń gbọ́. kò sí wàhálà mo rí i pé um, wọ́n ti brainwash gbogbo ẹ̀yin to kù èmi ò wá sí ìgbà láti wá bá yín fa anything but nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé nǹkan tó èèyàn kan kì í ṣe nínú ayé kò jẹgbẹ́ wá àkọ́kọ́ jẹ́ kí n sọ fún ẹ ṣorí nínú ayé tá a wà o ò lè jojú ayé kó tún máa jayé. yọ̀ọ́ ló wá pa èmi máa jojú ayé máa tún wá jayé so get out. kò sí wàhálà. Um, hold on hold on nínú èmi àkànkẹ́ fresh blood àti àwọn old school kálẹ̀ dìbò fún a kọ̀kẹ́ alátasú ẹ̀. Cynthia tí ojú ẹ bá fọ etí ẹ ò di èmi ló dìbò fún so get out. kò sí problem mi ò níbẹ̀ jù bọ mo fẹ́ kó yé ẹ o orí street lẹ́nu bọ́dé wa ṣe dẹ̀ rí street tó ń wò yẹn tó bá fọ́ pẹ̀lú ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ bébì. street ma fuck ẹ up. fuck ẹ up. ṣẹlẹ̀ ní tẹwà lẹ́yìn let's go. wọ́n máa padà lórí rẹ̀ wọ́n lórí lórí lórí lórí wọ́n máa lòdì ní bẹ́ẹ̀ ṣe wà yẹn. bóyá tètè sáré. ajá ẹ̀ ní let's go. cynthia tẹ́ ń wo yẹn adé tẹ̀ ni o kò lè fún wàrà ó lè da wàrà nù. jẹ́ trust me let's go àmì sáà mi. like this like this. Oh yeah, oh, oh. ẹ̀bẹ̀yọ̀ ẹ̀bẹ̀bẹ̀bẹ̀ àkànkẹ́ alága. wọ́n mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ni lórí instagram tiẹ̀ àwọn ọmọ tó bá ṣe ìdí dáadáa yẹn kẹ́ tún bá mi send ẹ̀ sí ọ̀dọ̀ mi kí n lè wo ilé tẹ́ send fún mi ní láìkí bọ́ọ̀dì ẹ̀ mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. sọ fúnra ẹ kí ló ṣẹlẹ̀. ìjọba ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ lálejò àlejò wo ni tálẹ́yìn. àkùnkẹ́ aláṣàlẹ̀ sàn. orúkọ yẹn dẹ̀ sàn bí pé mi ti gbọ́ oríṣẹ́. Uh, your excellency lady ti ẹ fún káàdì ní poolside yẹn. líle. ẹ tó ṣe. òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òun ló pé ẹ ní àkànkẹ́ aláta ah, ẹjọ́ ta mí kí ló ṣẹlẹ̀ kí ló lè tẹ́ fi dá dúró sọ́nà. Ah, orí yín ò pé ìgbà tó yẹ kẹ́ ẹ fọ́lù protocol ẹ ní fọ́lù ẹ̀. sorry àwọn ọmọ gidi tí ẹkẹ jẹ́ kán gbàtà wọlé kára rodo lọ́wọ́ wọn ẹ̀jọ́ wọlé ìyàwó adébí ẹ̀ ní follow protocol ẹ̀ ní ṣọ́sà ẹ̀ ní ṣọ́mà wọ́n wà ń bẹ̀. You're welcome. How are you, baby? Yes, Excellency, sir. How you doing? I'm fine, thank you. Báwo ni? Fine, So, okay. Oh! <laughs> Ẹni tó lọ bá tọ́ sí lọ láyé. Hmm, well, there. Mm. You're stressed, all right? good, sir. Oh, as always. <laughs> Let me hear. Uh, all right, jókòó báyìí. Thank you, sir. Okay. Can I keep one file? Um, I'm okay for now, sir. Are you sure? Yes, sir. Oh, fẹ́ nǹkankan. <laughs> I'm okay. Really? I'm so happy to see you again, sir. <laughs> Same here, ah, baby. Mo gbogbo nǹkan na na na na na. náà náà náà náà ó tún wá beautiful sí ju ìgbà tí mo rí ẹ gbà ẹ lọ ẹ pòórá. Ah, ga ó ga ó ga ó ga ó. báwo ni ọ ṣe lọ bìkan ní ok later bye. báwo kí ni kò tó rí ní kí ẹ pọ̀. nǹkan láti bá mi sọ̀rọ̀ gbogbo gọ́fúnà gọ́fúnà yẹn ìwọ usansc mi kúrò èmi this is my person ọtọ́ bá fẹ́ wọ sọ fún mi gbogbo fàájì wẹ̀rẹ̀ ní wàtá àlejò ṣe mm. àjọ máa ṣèjọba ní ọmọ àbọ̀bọ̀ amúlùdùn ní oyin ó níbi tẹ́ máa wà òrìpò ah, orú mú ẹ ń bí àbí. ọ̀nà òrìlé. ọ̀nà òrú mú ẹ tó bá ti jẹ́ ní wọ́n tún rè lọ́wọ́ pèlè. nọ́ọ̀rì ọ̀kẹ́ mo tún ṣẹlẹ̀ tó bá ti jẹ́ nọ́ọ̀rì yìí ni mo ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ rẹ̀. gbàbẹ̀ yẹn kí n gbàgbé kájọ pàdé. <laughs> àjọ máa ṣèjọba ni o hmm? gbogbo nǹkan tó wọ̀ ya tẹ̀ ló báyìí. one point five million sir. one point five. yes sir. Hmm. okay máa fún three million. oh thank oh, nah, you. máa fò máa fò máa fò. fún mi wípé o máa ṣe orí fún mi oh. èmi náà sọ wípé mo máa bá àkáǹtì ẹ̀ oh, bẹ́ẹ̀ two point five million naira oh. fèè nínú ìkànnì tí èmi àbí kẹ́ńtà tó padà rẹ̀ mo ṣe sọ fún mi mm-hmm. kàn fún mi láyé ìtajà lọ sílẹ̀ mi mọ́. ìgbà tí ń jà pẹ̀lú eré pa. ṣé o rò pé o rò pé mo ní láì fọkàn ni mo ti kó lé ẹ lọ́wọ́ bàjẹ́ bó bá ṣe wẹ̀ mi ò ṣeré mi ò ṣeré. yọ lọ jẹ́ kí n fi ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n fi lùlù ẹ àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n fi lùlù bá tèmi jẹ́ gbọ̀ngàn. wọ́n ti ń kiri ata lọ ẹ̀rọ ta ẹsẹ̀ bẹ́ o àná ti ń kiri ata lọ ẹ̀rọ ta ẹsẹ̀ bẹ́ o tàtàṣe tòmẹ́tò àtàhodo ẹ̀rọ ta ẹsẹ̀ bẹ́ o ẹlẹ́sẹ̀ẹsẹ̀ bẹ́ẹ̀ o alákẹ́yìn náà tẹ you want to buy pepper pepper two hundred naira no not two two hundred naira tata ṣe tomato àti àròjọ. you kan you know come oh. to ah why you do like this. ẹlẹ́sẹ̀ẹsẹ̀ bẹ́ẹ̀ o ẹ má jà mí dúró mọ́ ẹ ṣọ́ra o tàtàṣé tomato àtàodo tún two hundred naira ilé kan tó bá fẹ́ ra tòmátò three hundred tó bá fẹ́ ra tàrodo two hundred tó bá fẹ́ ra tàtàṣé two fifty ẹ̀rọ tàṣé bẹ́ẹ̀ o ẹ̀rọ tàṣé bẹ́ẹ̀ o tòmátò tàtàṣé àtàrodo bàjẹ́ aláwìn làwọn tó máa wà ń ọkùnrin yìí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dáràn láàmú lọ́jà lọ́jà títí ni. ẹ̀wẹ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀ o tẹ́tẹ́ ṣe tòmẹ́tò àti ẹ̀rọ̀dọ̀ ẹ̀wẹ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀ o brakule brakule. Wow! Wow! Wow! Dèjì Jímọ̀ ẹja ńlá ni mo gbé bí mi ṣe ń pe orúkọ ẹ̀ lówó ń pọ̀ sí i Dèjì Jímọ̀ o <laughs> Dèjì Jímọ̀ o Dèjì Jímọ̀ o ìpọ́njú ti di tiẹ̀ báyìí wàhálà ti dààmú ó ti di tiẹ̀ ó ti kiri ata fún ẹ̀mí àkàndé aláta ò ní bọ́ bẹ́ẹ̀ owó tèmi á máa pọ̀ sí ni wàhálà tí ẹ wá máa pọ̀ sí lábí ṣe. wow wow wow indeed ẹja ńlá ni mo gbé. sà ẹ wo mo láti sáré kúrò níbi tá a ti ń dìbò ni ṣe ráwọn èèyàn wa fúnra wa lálẹ́ ló gbé bọ́ọ̀sì ta lọ fi kó wọn from house to house o. ẹ ṣe bóun tó bọ sanwó fún nìyẹn ṣe bí o tẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ náà nìyẹn akuku ṣe ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lọ́ọ̀jù wọn sóòtẹ́. ẹ ẹ alóòjì ń gbogbo wọn. ó lè tó táyì tó fẹ́ dìbò lẹ́dẹ̀ lọ kó wọn. My ṣẹlẹ̀sì ẹ̀rù ń bà mí ṣeré lójú ibi tá a ti ń dìbò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí àti sẹ́tù gbogbo wọn o àti fún wọn everything àti sọ fún wọn Dèjì Jímọ̀ lẹ́ẹ̀ má dìbò fún o ẹ má gbàgbé o Dèjì Jímọ̀ ni o ìyẹn níbo lẹ ti rí dèjì mọ́ gbẹgbẹgbẹ tó ra yídà sọ n tó sọ nìyẹn àtúnlọ́bá àwọn bọ́ọ̀sì oníkejì náà the same thing náà sọ wọ́n níta ló mọ dèjì jí mọ́ ó yí kò yé mi o torí àtúrí ẹ̀ mo ṣe wá bá yín kẹ́tẹ̀tẹ̀ mọ́ ẹsẹ̀ tẹ̀ máa yé kí lẹ rò kó ṣẹlẹ̀ yẹn ah, kò yé mi èèyàn burúkú nìyí ah, ọba yẹn jẹ́ ní gbogbo èèyàn olóṣèlú ah! ṣé bí tẹ́yìn sọ fẹ́mi ni pé ọ̀nà post ni màá fi wọlé dẹ́mi lọ gbọ́ owó tí mo kó fún yín eh. gbogbo nǹkan tí mo sọ pé kì í ṣe fún ọ ẹ ò ṣe five star hotel lẹ́lẹ́ fẹ́ gbà fún ọ bóyá ṣọtá ń lẹ lọ gbà fáwọn ẹ̀lẹ́ rẹ. Ah, láìláìláìláì àbíbẹ̀kọ wọ́n ti bá ògùn kó ṣébi ìjọba mi ti fẹ́ rírè. Ah, ọ̀gá mi ah, my honourable ẹjọ ẹsẹlẹsẹ wo. máa ṣọ gbogbo yìí. ẹ wo torí ẹ náà ni mo ṣe sáré wá bá yín pé kẹ tètè mẹsẹ tẹ máa gbé. bóyá ẹ bá jáde bàbá yìí jà torí mi ò mọ fẹsí gbogbo yín kọ́ mi sílẹ̀ dàtà. ẹ ló máa ẹ gbé bàdé. kò rí bẹ́ẹ̀ sá. Oh. We tried all our all we could. We tried all our best. Hello, hello. me fẹ́ kàn embarrass yín. Ah, excellence. Please, ẹ gbé báàgì yín. Eh, eh, eh, ẹ má bínú ṣe gbọ́. Ah, okay. Ah, I'll get back to you, sir, very soon. Ah. Don't get back to me. Please don't come back to me. Tí mo bá announce mi, tó bá announce mi pé èmi mo win election ẹ̀, ẹ má padà dé bíbọ́ ni mo sọ fún yín. Excellence, ó ṣú ọ̀fun mi. Ṣé rí igọ̀gọ̀ local government? Alápẹ̀rẹ̀. Okay àtàlákùkọ àwa gbé owó fún wọn ó sú ọ̀fun mi ni n ò lè nà wá eléyìí a máa fi ẹbí tiwọn. fáwọn local government àti lose tẹ́lẹ̀ ẹ̀ fún wọn lówó àbí. ẹyin náà àfún wọn. my excellence sir hmm? ẹ wo ṣe bó ṣe ń lọ yìí ẹ bá eventually lose election yìí ẹbí yóò ṣe. ìwọ lọ rẹ ní èyí tá a sọ yìí a máa ń wẹ̀yìn ni ẹ jẹ́ ká ti gbàgbọ́ pé. àbí kò yẹ yín bó ṣe sọ yẹn ẹ máa jókòó sára. tom dollar ọ̀rọ̀ burúkú wo ló ń sọ yẹn tó fẹ́ máa tẹ́tì wọn ni wọ́n tẹ́tì yín ní gàrí but kò ṣe sọ o eh? tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹbítẹbí yín ẹ wà ah! nínú ewu o torí jẹ́jẹ́ mi ni mo jókòó tẹ̀ sọ fún mi pé ọ̀nà post ni màá fi wọlé ah! tí n bá lùzẹ̀ wọ́n á fi ọ̀nà post wọ́n á fi fún yín kòbókò ah! ọlọ́ọ̀ mi ni mo sọ bẹ́ẹ̀ eh? wọ́n ti ń kalápẹ̀rẹ̀ wọ́n fẹ́ announce the result alápẹ̀rẹ̀ ah wọ́n fẹ́ announce the result alápẹ̀rẹ̀ ẹni sọ̀rọ̀ ah mo ti lose alápẹ̀rẹ̀ a ti lose alápẹ̀rẹ̀ kí ló kù yẹn igọ̀gọ̀ ó kù gọ̀gọ̀ ló kí ló kù yẹn igọ̀gọ̀ ẹni sọ̀rọ̀ ẹ. bẹ́ẹ̀bẹ́ẹ̀ àkànkẹ́ Yeah, this is my little house. For real? Feel free. Kí ló sọ ń sìn? As in ilé mi kékeré inú rẹ̀. Little house lele. Yes. Wow, this is okay now. You are okay, for real. Thank you. <laughs> Oh, thank you. Okay, so kí ni kí wọ́n fà ẹ́ ṣé o fẹ́ jẹun kó tó mu nǹkan ni àbò fẹ́ mu nǹkan kó tó jẹun? Um, baby ṣọmọkan, anything tó bá ti fún mi. Mm. i like that. <laughs> Thank you. I'm coming. Have a good day. Yeah. <laughs> wow. Mm. Sad. <laughs> mi Hello. Hi. How are you doing? Mm-hmm. Um, Sherry, tí ojú bá rí arẹwà tó bá pretend àbò ń parọ́ pò wọ́n rí ojú náà ṣe kí ni ó máa fọ́ pátápátá anyway orúkọ mi ni Ṣẹ́gun Aláwàyè. wow orúkọ tèmi ni Àkànkẹ́ Aláta sweet. orúkọ tèmi ni PJ PJ baby nice to meet you. Yeah. Um, àǹtí péjẹ ẹni sùúrù náà ṣẹ́rẹ́ ni tí mò ń bá jà ẹ̀ ẹ jẹ́ kí n bá jà tán tí wàá bá ja ìjà yẹn tí mo rí pé mo jà á gidi then màá mọ kí ni mo jà anyway tí ẹ bá mind màá gba time mi jẹ. ìṣọ́ mm, mm-hmm. ok ẹ fún mi ní five minutes màá bọ́ sí tansin all right. <laughs> kémi ò sọ fún ẹ ni. wàhálà ẹ sọ máàmá akànkẹ́ nọ́mbà one. ìṣú ẹ ẹni ọ̀dà àkànkẹ́ ṣe káńtà. wàláyé tí kò bá rí wa kò réyàn ah. bó ṣe wà yẹn a máa gbà tọwọ́ ẹ. wọ́n wà ló dẹ̀. believe me. confam yé ọkọ tó gbé wà náà kó máa wà lọ́wọ́ yìí a máa gbà tọwọ́. bọ́wọ̀ tẹ̀ wá ta sí èmi rárá. àpá máa wọ̀ rí ìyá mi. ẹ kọ́ bá mi ó ṣọ́. ọmọ máa wọ̀ rí. Wanting ti ń kiri ata lọ o wọ́n ti ń kiri ata lọ àná ti ń kiri ata lọ o wọ́n ti ń kiri Wanting lọ túnde kárí túnde kárí wọ́n ti ń kiri ata lọ wọ́n lọ́kọ́ sílẹ̀ nílé ayé wọ́n tún fọwọ́ kú mi o ẹ̀rọ ọ̀tẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí sún mi gbà. alátayán rèé. àwọn akéwì yàtọ̀ náà ẹ̀rọ ata ẹsẹ̀ bẹ́ẹ̀ o alátayọ̀ ọ̀dẹ ẹ̀rọ ata ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ata ẹsẹ̀ bẹ́ẹ̀ o. Anotin kiriyatalo. Era taisebe. Kundikari kunditari. Ala tayonde wọ́n ló kọ́ sílẹ̀ nílé ayé wọ́n tó fọwọ́ omi o. ọkùnrin ìwòyí ọ̀rọ̀ yìí sún mi gbà. alátayé ọ̀rẹ́ lódò tó wà ń bẹ̀ hundred naira ni. àná tí ń kiri ata lọ́hùn àwọn tí ń kiri ata lọ́hùn nìkan kúndé tán wọ́n ti ń kiri ata lọ́hùn. ẹ̀rọ tẹ́ ṣe bẹ́ẹ̀ o alátayán rèé. alájẹkọ. ṣẹ́gun aka nìka ó ti kiri ata fún èmi àkànkí aláta gbogbo orílẹ̀ ayé ẹ̀ owó ọlá ọrọ̀ àìsíkì ó máa jẹ́ ti tèmi àkànkẹ́ aláta kí wàhálà ìdààmú ìbànújẹ́ òṣì ìyà kó jẹ́ ti tiwọ ṣẹ́gun ìka pọ́ àṣẹ́gun ṣẹ́gun ooo. Chego! Chego! Chego! ẹ̀yin wèrè wo nìyẹn kò ní da fáwọn tó fi ṣẹ́ran yín <laughs> ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro èmi ìkà ikú ń bọ́ mọ́rin ọmọ òfura. ìwọ ìkà <laughs> ó pẹ́ tó ti ń ṣe ọjọ́ gbogbo báyìí ni tó lè ọjọ́ kan ni tó ní nǹkan èní gọ́gọ́ is the head of your terrorizing this our society. ní dá fún gbogbo àwọn tó ràn yín àìtóṣẹ́kọ̀ yín ló ṣekú porógbó yín. Guy, lọ́ọ̀bù ọmọ àkànkẹ́ ìkejì gan ni. èmi náà rí bẹ́ẹ̀ kò dìgbà tó bá tó sọ fún wa èmi náà rí ìdíwé tó fi ń náwó bẹ́yàn tó ṣẹ̀gbà wáyà. mo tọrọ pé páàdì mi ti di bàdóṣà. <laughs> ǹbọ̀ kínní kan wà tó ń bọ́dà mi ṣe mọ̀ wípé anytime tí n bá ti fẹ́ fọwọ́ kàn mọ́ yìí kò kí n àlá omi kí n fọwọ́ kàn òun. mi ò gbọ́. yes. are you serious kò kí n jẹ́ kí n fọwọ́ kàn. wípé o ti wo promise land. àtọ. ládìrú iye tó ti náà fọmọ ẹ. <sighs> ẹ o ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ iye tí mo ná fún un because ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ọmọ tó wà òkè láyé ara ẹ̀ ni tí n bá ní parọ́ fún yín ó wà òkè jà àwọn ọkùnrin mi gan lọ but èmi kàn ń ṣẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin èèyàn ṣáà ni máa fẹ́yàn kò tí a máa máa ṣe díẹ̀ díẹ̀ fún ṣe understand <sighs> but as it is now kí lè ń rò pé mo lè ṣe Um, ọ̀rẹ́ mi a máa strategize ni ìkan tó máa ṣe ni wípé ó máa invite ọmọ ẹ but máa fún lára kó máa sùn. what are you saying? mi ní fún lára kó máa sùn mọ́ mi kò ṣe ń sun bí ìnà ọ̀hún yes kò ṣe ń sun bí. Ah. o mi kò ti sun bí báyìí. kò ṣe ń sun bí. o ò dẹ̀ tí irun rí. no. you never. Ah! no now. èmi ẹkùn kò sígbà tóbìnrin máa sùn sílé mi tí mi ní irun even kò máa ṣe pò. Man, ní kó wọnú bedroom lọ kó lọ fọ máa lò bẹ́ẹ̀ yẹ máa lò bẹ́ẹ̀ kódà tí kò bá gbà ní ẹ̀rọ ó máa gbà ní agídí máa rẹ́pù ẹ̀. lágídí ah, ah no no no yẹn ò dáa náà o ọmọ tó ń sọ̀rọ̀ ń pọ̀ ọmọ tí mi rí bẹ́ẹ̀ ni pé mo lè fẹ́ ni mo kò mọ̀ àti ẹ̀jọ́ ọmọ téèyàn lè fẹ́ yẹn ṣe máa rẹ́pù obìnrin ah no I can't do that no <laughs> mi lè rẹ́pù ẹ̀ o. tọ́mọ̀ wo bá ti gbà lẹ́rọ̀ máa fagídí bọ́ ni you have been spending you i mean ọmọ kan ọmọ dictate for me? pé don't touch me Nibu. tayo ga ṣe kí lẹ́yìn sọ náà wọ́n ní mi lè rape mo ṣe máa rape. Okay, jọ ok kí ló lọ fọ̀rọ̀ lọ wá fún kí ló kí ló tó pọ̀ wá sọ̀rọ̀ àwọn advice ò gbọ́ èèyàn èèyàn ogólóhùn ah, ò gbàlẹ́ ọ̀rọ̀ wá fagídì bọ́ ni náà. Um, ọ̀rẹ́ o mọ̀ kó tá a máa ṣe a máa strategize ni as time goes on a máa mọ̀ kó tá a máa ṣe ṣáfidá mi. ó sì wà láà bad boy lẹ́yìn méjèèjì mo mọ̀ sọ̀rọ̀ ẹ sì mọ̀ lè sọ fún yín náà ẹ ṣe fàájà ẹ̀ tí mi ò fẹ́ kó bá mi ní nǹkan pọ̀ nísìnyí mo ní reason I have my reason. èmi tèmi náà wọ́n pa ẹ ní nǹkan pọ̀ yóò ní reason mi náà. tọ́tún kò lè yí ẹ. E. kò lè yé mi ó yé mi wọ́n tó ń rò ní pé òkè torí alẹ́ ọjọ́ wedding máa sọ fún ẹ pé bóyá èmi tí mi ń bá ẹ no now èmi tí mo rí ẹ bóyá tó ṣe o expect pé kí n bá ẹ ní virgin no now. Dọ̀tun why? Why? Babe, kí ló ṣẹlẹ̀? O ti ń serious. Kí ló wà mọ́? Mo mọ nǹkan tí mo sọ. Tèmi yé mi. Ah, tèmi náà yé mi tí mo ṣe. No ah, stop! Ah, stop! Stop! Stop crying now. Wọ́n jẹ́ bọ́dà fún ọwọ́ tẹ̀. Ha? Stop! Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? Tèmi yé mi. Babe, jẹ́ ìṣojú kejì. Stop! now, Kai, now, eh? Ah. má jẹ ọ̀wọ́ ó fògùn sínú ọtí fún mi nítorí kó fẹ́ bá mi lájọṣepọ̀ why just that the funniest part ni wípé mo lọ́ọ̀ púpọ̀ mo lọ́ọ̀ mi fẹ́ kí n kọ́ báyìí kó ṣẹlẹ̀ sí gbọ́sọ̀. bákọ̀pù oníkèrè àyẹ̀kèrè kó ṣe rò mọ́ ọjẹ jẹ́wọ́. pápá mi ò jẹ́wọ́. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀. àwọn ìkìlọ̀ tí mo ṣe fún ọ kó tó di pa àtàràbọ̀ nǹkan tá àtàràbọ̀ lọ́jọ́ náà nǹkan sọ kọjá rẹ sọ jẹ́wọ́ bẹ. bàbá mi ò jẹ́wọ́. mo ti bí ọ bí àwọn onílẹ̀. wọ́n sọ pé o ti ṣetán lóòótọ́. ah bàbá mo ti ṣetán so orí gbẹ́rẹ́ tí mò ń sọ fún ẹ oní méje wà oní mẹ́sàn-án sì wà ìwọ ni kọ́ ọ wá aṣọ yìí tí ó bọ̀ lára mu tí ò ní ní ọ lára mẹ́. Ah, bàbá ẹ wò mẹ́sàn yẹn gan ni mo fẹ́ nítorí egungun ọkùnrin mẹ́sàn-án ni o mẹ́sàn-án yẹn ni mo fẹ́ bàbá. mẹ́sàn-án. bẹ́ẹ̀ ni àbí méje. mẹ́sàn-án ni ah, méje báwo mẹ́sàn ni mo fẹ́ mẹ́sàn ni. ọ̀ mi ṣe yé. bàbá yé báwo ẹ wò bí mi ṣe wà yìí àyà mi ti kí kí n tó débi o kí ló ń jẹ́ yé ah, ara o mẹ́sàn-án yẹn gan gangan ni mo fẹ́ sà ẹ ṣàánú mi. ọ̀dà ọjọ́ tá a bá rí ibi gbọ́dọ̀ níbi ìwọlé. ayiwo ẹ ṣe nǹkan tó kọ̀ sí fún mi pé ọ fún mi lásìkò díẹ̀ kí n fi pèlò àwọn nǹkan tí ń pèlò tán ah mi bá ti ṣe tán ah ó ti yá mi. Ah, ẹ dá mi mo dúpẹ́ o. ẹlẹ́tẹ̀ẹ́ tí bẹ́ẹ̀ sọ̀lẹ̀ ọjà ìyá mi ẹ̀ jẹun wọ́n ní kí ló dé tó alápátá ni ó máa ṣiṣẹ́ wọ́n ní kí ló dé tó mọ̀nà wòtọ́ ni ó máa tọ̀ ó ní gbogbo nǹkan tí bá ti ń bẹ lọ́wọ́ àwọn ẹnìkan bẹ̀rẹ̀ sí ni máa gbé fún ọ. ọkùnrin jókòó. ẹ ṣeun bàbá. ìwọ ti là. Ah, ó ti dẹni ọ̀la. ẹ ṣe mo dúpẹ́. sọ wá rí ìdí tí mo ṣe ní kó o jókòó sórí kìnìún hmm. kí ojú egbò ń bá lè tè jiná torí ọ̀run mòoru. mo mọ̀ hmm. èmi gan mọ̀. ọ̀run mòoru ní báyìí ọkùnrin kọkùnrin tó bá ti lè lugúdẹ yìí tó ti bọ́ ọ lájọṣepọ̀ wọn hmm. ò mọ̀ kiri ata lójú ìran hmm, tó bá ti wá ń kiri ata yìí ìkúndó mọ bá wọn òsì ó mọ bá wọn ìyá ó jẹ wọn ìwọ ó sì mọ lọ́la tiẹ̀ owó rẹ̀ ó mọ yóò máa búyàwó. ẹlẹ́ẹ̀kejì wàá rèé ilé ata mẹ́sàn-án tó wà níbi tá a ti sin gbẹ́ràn fún ọ hmm, ọ wà kó lọlé ibi tójú méjì ò ti ní rí ìgbàkúùgbà tọkùnrin kan bá ti bọ́ ọ lájọṣepọ̀ tán ọ lọ ọbẹ̀ tọ́ ọ bá ti wá lọ ọbẹ̀ orúkọ wọn ló máa dá sí i hmm. tọ́ ọ bá ti wá ń dá orúkọ wọn sí i a wọ́n máa kiri ata tí wọ́n ń polówó tán tán tán onírú akígbe kálù hmm. aládàlú ní sun ọ̀pọ̀ tí wọ́n ń tà tọ́ ọ bá ti jẹ èèwọ̀ kíní ata yìí yóò kú mbẹ́ o hmm. bẹ́ẹ̀ ni àmọ́ tọ́ ọ bá ti jẹ èèwọ̀ yóò máa wà mbẹ́ ah, sọ wárí ta ti ń bẹ́ mbẹ́ òun làwọn máa polówó kiri ẹ̀rá ta ẹsẹ̀ bẹ́ẹ̀ hmm. sọ̀rọ̀ mi yọ báyìí ìkìlọ̀ wá rèé torí kò sí nǹkan tí ń bẹ láyè tí ò ní kìlọ̀ ẹ̀jẹ̀ rẹ kankan kò gbọ́dọ̀ bọ́ lájọṣepọ̀. ẹ jẹ mi hmm. èmi nìkan ni àwọn òbí mi bí. àkúdà ìyá lọ. rárá èmi nìkan ni wọ́n bí kódà ìyá mi gan ti ṣaláìsí kódà gan mi ò lẹ́bí mi ò lára ìtàn tí mo gbọ́njú bá ni wípé èmi nìkan kò sẹ́bí kò sára àfi èmi àti bàbá mi nìkan. ẹbí rẹ tàbí àràbà tìǹlẹ̀ náà kò gbọ́dọ̀ dáwọ́. bàbá mi mi ò lẹ́bí sẹ́yìn mi ò lẹ́bí mi ò lára èmi nìkan àti bàbá mi nìkan ni ni tó bá ti wá rí báwọn kò séwu ah. ìwọ ọmọ ọlá táwọn ọkùnrin ó sì máa kó sí ah, ọlá rẹ ó sì máa bú yàrá yàrá yàrá ló bá tán bàbá ń bá rí tó bá fẹ́ ṣe dáadáa kọ́ wa mọ àkàkẹ́ lórúkọ rẹ bẹ́ẹ̀ ni àkàkẹ́ mi kọ́ wa fi sí pé àkàkẹ́ aláta ah. orúkọ ọ̀rọ̀ mọ lọ ọ̀tún orúkọ ọ̀rẹ́ mọ lọ ó di àkàkẹ́ aláta nù. àkàkẹ́ aláta. bẹ́ẹ̀ ni. Hm? àkànkí aláta suẹ́suẹ́ ó ti ní suẹ́suẹ́ nú wo hmm. ah! ó ti tán. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe èmi gan máa wá jọ yín lójú hmm. tówó bá dé tọ́là bá dé tán mo ra mọ́tò fún yín mo máa kọ́lé fún yín agbára Ọlọ́run. lẹ́mi nìkan tán máa kọ́lé fún yín. mo ṣe tán àti gbà. máa kọ́lé ẹ ṣe mo dúpẹ́. ní báyìí ọtí la ọtí la ó mú olókùn fẹ́ ẹ bá wọn wọ́n ti wá. ìwọ wo lè fẹ́ sà kò sọ títà wo èèmù ọmú mú là wà òfin ló ń sọlẹ̀ ẹ bá ń wọtí èèyàn gbọ́dọ̀ sí irú nǹkan báyìí kó mọ̀ fọ́ títẹ̀ mm. ọtí ni ẹ fún mi. Mm, àlọ́bá yín wọtí wá sí ẹ ṣe mo dúpẹ́ màmá rí yín bá sà. gbogbo ẹ ni mo rántí àní mi ò jẹ́wọ́ mi ò jẹ́wọ́. máa rọ́jú o. ọ̀dà fún mi lọ́wọ́ àlàáfíà rẹ. eléyà mi ni. ṣọ́ọ̀tù dánwò àlàáfíà mọ̀mọ́ ni. elégédé ní sọgbọrọ jákó gbọ̀rọ̀ ní fàkálẹ̀ jánà ogun dé mo dánù pẹ̀sí adé ọmọ ọ̀run mi là jánà èyí tó máa fẹ́ mọ̀ sílẹ̀ tó máa lẹ́rù mi dà síta. kankan èmi ò fẹ́ lẹ́yìn o. ta lẹni tó bọ̀ ọ lájọṣepọ̀ gbẹ̀yìn tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de. bàbá eh, dọ̀tún ni dọ̀tún ni dọ̀tún lórúkọ ẹ̀ wọ́n ní lórúkọ ẹ̀. wo báàrí tàgìrì awo ò léwu a fi kárí ọmọ dọ̀tún yìí o àtìyá tó bí lọ́mọ àtìyá àwọ̀ gangan náà fúnra rẹ̀. bàbá màmí ti kú. Ah ìgbà tí wọ́n bí mi lọ́ṣọ́ láìsí bàbá nìkan ni lónìí. ọ̀dà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni a gbọ́dọ̀ fojú kan wo wọn pátápátá tá a bá. aláwẹ̀ tẹ̀sílò tẹ̀sílò ah. babaláwo gan rọ́jú ni gbogbo dẹ́n kó wáyé náà dáa ó yẹ káwa náà máa ṣe nǹkan fún yín ah. ní báyìí lọ́ọ́ kó wọn wá ah. àwọn tó jẹ́bi rẹ̀ náà kàn máa bọ̀ bàbá ẹ̀jọ̀ nítorí ọlọ́sà kílẹ̀ lè fún mi tó ti lè leave me kó lè leave me ah oúnjẹ mi. bí n bá fún Ah, ah, nǹkan ẹ̀rọ yóò tún dákun. Ah, ah. àmọ́ nǹkan tó sì ń gbé ọ̀wà kúrúbá kan tó ló kún rẹ̀ dáadáa ọ̀wà síkírítà ń wì sínú ètì ah. tàbí fáànù ọmọ abomirin bá mo ti ṣe yẹn mo ti ṣe. ọ tún máa ṣe lọ ni. ó dà a ní kí kí n pe bàbá mi wá eh. àti Dọ̀tun àtàwọn bàbá òbí tiẹ̀ náà dàmú ti gbọ́. bá a bá ti rí wọn ó ti tán. ó dáa. máa bomirin nígbà tí èèyàn bomirin fúláwà. Ah, ẹ fẹ́ sá. ẹ má pẹ́ o. ṣé bó ń pariwo àdúgbò kiri náà rèé. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Ah, màmí ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mà ó ti ẹ̀dá ẹ ti ẹ ó ti ẹ̀dá tẹ wá. dúró dúró dúró kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé ọkọ mi. àṣàdédé ló sọ pé ní parántà òun bẹ́ẹ̀ ni mà kò dẹ̀ sọ sínú tí mi ti gbé lọ ṣé ló rìn jẹ́ tiẹ̀ ni. Ah, ẹ lọ sọ hospital nígbà tí ṣe mi pọ́n wọn kú ló wá di ilé dúró dúró dúró jẹ́ màá fà mí kí ló ṣẹlẹ̀ àtàbí báwo hospital. bó ṣe bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ kan ta mi bẹ́ẹ̀ ni fún wọn sọ mí sínú ata. wọn ò ní sọ ẹ sínú ata lágbára Ọlọ́run. inú mi wà kò sí kòkó tó kàn change ó kàn pọ̀ sí. ó wá ń ta ẹ́ ọ̀tá ẹ̀ lára ń ta lágbára Ọlọ́run wọn ò ní ti fi ọmọ ọmọ mi nítorí ó ti yé mi máa fà ní máa wo ó ti jẹ́ kí n wo jẹ́ kí mi náà pẹ́ ní tí mo fẹ́ pè. wọ́n lọ wá wá wá ọkọ mi. ẹ gbà mí kí ló dé mi máa rírú eléyìí rí àtàbí báwo ọlọ́run má jẹ́ ká ti fi ọmọ mú mi o mi ní dààmú o. my senior officer. Ah, ọ̀rẹ́ mi. my senior officer. àdìrí congratulations. thank you. ah thank you. i'm very happy o. inú mi dùn gan. for this your promotion inú mi dùn fún ẹ gan. Ah. ọlọ́run ọlọ́run ọlọ́run mi dùn gan it's not easy. ah it's not easy. you know <laughs> eh. o kò ní kí n tẹ̀lé ẹ ká máa lọ. Ah, èmi náà dẹ̀ kọjú sí ogun bẹ́ẹ̀ yẹn. ẹ ṣé hmm? mo pe bọ̀bọ̀ yẹn mo kàn fún pé bọ̀bọ̀ kàyí ó ti terrorize wọn jù. ah o pọ i mean he just turned himself to undefeatable. i mean how can ẹgbẹ́ mi kọ́ ṣe máa wà sí ọwọ́ ọlọ́pàá kò ní lè ka àbí nílùú táwa yìí èyí ah, tó lọ́pàá tó ọmọ kí tó pọ̀ wá ní ọlọ́pàá mú ni mógùn. yes na ìjọba mú ni mógùn lọ́pọ̀ wá. bẹ́ẹ̀ ni na. mo kàn fún pé tí mo dín ní wọn bọ̀bọ̀ yìí gbàtẹ́ ọ̀gáníkà lọ yẹn mọ́ fókè come and reduce him now. But I still look young and everybody will, you are, of course, as a senior colleague, you are leading orí ìtì mi yẹn you know so jọ tẹ́bù kọ̀ọ̀fà fún ká dọ́gbọ́n ẹ̀ka dàmú. ìwọ náà tó bá wù ú pé bóyá ó fojú sí ẹ lára àbí kò fojú sí ẹ lára kó nǹkan <laughs> ah, kan pọ̀ sálẹ̀ ah, fún yẹn o. mọ́mọ́dé tún lẹ̀ ẹ̀ mọ̀ fìyẹn lẹ̀ ah, ẹ̀yin ẹ̀gbọ́n náà sọ pé ẹ̀ di ọmọkùnrin kan di ọmọkùnrin òótọ́. òótọ́ ni òótọ́ ni. ẹ̀ka fìyẹn láti àti àti pé eh. this glory forget whoever they gave the promotion to eh. me or no me this glory is for all of us. Eh. you understand. you know that score score gba yẹn. ah no the truth is eh score ló pa ìka and that makes us the best, best. in the police force. I'm telling you. Ah. That, you know it's cause for celebration. Let's go. Congratulations once again. Congratulations. Congratulations. My stuff. Ah! I'm very happy. Sure. <laughs> yes. Àwọn ìrọ̀sùn gbogbo lọ́rọ̀ Adébọ̀kọ̀ Tọ̀ǹgàlàtà eléyìí tí ń lára ìrántà láṣẹ bí wọ́n ní kó wá máa ṣe. Ó ń ṣe ń bá màmá tí mọ̀ kí má ti yan tẹ̀ lásán ń bá màmá tí mọ̀ ìyá wa ẹ dákun ẹ ní kí ọmọbìnrin ṣe gàyà fún wa dé. lóhùn hmm. ọ̀dà wọ́n ní ọ yẹra fún wa yẹra fún wa yẹra kárí kárí kárí kárí. ìyá wa kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ Adédọ̀tun torí tẹ́ ẹ̀ bá fi lè jẹ́wọ́ sẹ́ẹ̀rì nǹkan tí ń ṣe bí ti ń yìí yóò lé wọ́n bá ti lé yóò dọyún wọ́n bá dọyún yóò yọ̀dín lẹ́yìn náà bẹ́ẹ̀ kọ́ ah! nǹkan tí ó jà sí ẹ ní lérò rẹ̀ àfi kẹ́ ẹ ní eh. kẹ́ ẹ jẹ́wọ́. Eh, eh, inú ẹ sọ kí ara ọmọ tèmi tí ẹ lè yá ẹ kó lè gbádùn àbí ṣé ìlẹ̀ data sí mi fún. Ah. ẹ sọ̀rọ̀ wọn. máa sọ máa sọ lóòótọ́ níbi ọdún mélòó sẹ́yìn àjò ọmọ náà ni ah. èmi àti metro ọ̀yẹ́ náà lájọ mọ̀ sí ẹjọ́ ẹgbà mi wo tó bá ní ṣe má ṣe ẹjọ́. ìyẹn ni pé alágbàtọ́ lásán nìyẹn láì ṣe fúlàní. ẹyin kọ́ lẹ́bí mi ní sọ̀rọ̀ fún kí ni ẹ jí mi gbé. mi ò jí ẹgbẹ́ o mi ò jí ẹgbẹ́ o òótọ́ ni kọ́mọdé jẹ sí ẹ lójú ṣùgbọ́n láti mú ẹ̀jẹ̀ ó ti ń tọ́ ẹ ti ń tọ́ ẹ ah dákun bàbá bí wọ́n ti ń sọ ìtàn wọn lọ ẹ̀yìn mú mi rántí kankan mú mi rántí kankan ìyá wa ṣé kìí ṣe ọdún kẹrin sọ̀rọ̀ ẹ̀ yìí ó jẹ́ ọjọ́ kẹfà oṣù keje ní bí ọdún tẹ̀ ń sọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó lé. ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ó ti ń jápọ̀. ẹ̀ torí ẹ̀yìn ọjọ́ kẹfà oṣù keje tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ń lè mí bímọ sọ́dọ̀ agbẹ̀bí wọ́n sì ń jẹ́ oyé mi pé ẹ̀yìn méjì ni mo bí ọkùnrin kan obìnrin kan àmọ́ ohun tí agbẹ̀bí sọ fẹ́mi lọ́dún náà lọ́hùn ni wípé ìkan padà tẹ́mi fúnra lára mi tí mò ń rò pé ah bó lọmọ ó ṣe padà lẹ́ẹ̀ni jẹ́ ń rókù ọmọ àmọ́ torí n ti ń bẹ lára mi lọ́dún náà àti ẹ̀mí ìyàwó mi tó tó ṣe pàtàkì sí mi kò jẹ́ ríro ibi wọ́n ti wá sọ yìí ó jọ gátí ó jọ gàtí mà ti ń jọra wọn bàbá ó túmọ̀ sí pé ọmọkùnrin yìí ọmọkùnrin tèmi ń wò yìí ojú ìyá kànkẹ́ ń bẹ lójú ẹ̀ ojú èmi fúnra lára mi ń bẹ lójú ẹ̀ yàtọ̀ sí pé ó parí bóyá ẹ ti sin lábàdàn kékeré ńgbà tí èso ọmọ yín tẹ̀ ti ń tọ̀ àbẹ́ ti gbọ́jàrú tí ń kiri èlò kiri ọtí kàkàkiri ìgboro ọjọ́ ọjọ́ mi o ẹ wo dáadáa o eré tí tí tí tí tèmi ò pa nìkan ni ẹ pa orí mi wò ẹ fojú pa ẹ wá wò bóyá àníjọra wa. ẹ ti dọmọ pọ̀ wọ́ọ̀dù. òun ni ká yanjú báyìí o òun ni ká yanjú ẹ. wo sọ ọ rántí nǹkan tí mo ṣe fún ọ tí mo sì kí ọ ń lọ mo ní ẹ̀jẹ̀ rẹ kankan kò gbọ́dọ̀ bọ́ lájọṣepọ̀. bàbá ẹ̀jẹ̀ rẹ̀ rèé báyìí àgbà. Ah ẹ̀jẹ̀ rẹ̀ ni. omi rẹ̀ ni. ẹ̀jẹ̀ rẹ̀ ti ba alájọsípọ̀ mú ayé mi tẹ̀sí kọ́kọ́ bàjẹ́ ńbẹ̀ ni ayé mi bàjẹ́ ńbẹ̀ ni pé mo bímọ méjì àwọn méjèèjì bára ẹ̀jẹ̀ ra yín ẹ̀jẹ̀ ra yín ẹ̀jẹ̀ ra yín ẹ̀gúnra. Ah. ṣé a rí báyìí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí wọ́n kú dànù. Ah, wọn gbọ́dọ̀ fún. sẹ́rí nǹkan ti ń ṣe yìí bí ti ń yun mo sọ lẹ́ẹ̀kan sí yóò máa kẹ̀ ah. tó bá ti ń kẹ̀ yóò máa yọ̀dín. àbọ̀ tiẹ̀ náà tèmi ni. ọdọkùnrin lè sọ tẹ́lẹ̀. méjèèjì ni. ìyàpò ọ̀nà àbáyọ àti ẹ̀níjọ ṣàṣìlá mi. ọ̀nà àbáyọ ti wà. ifá gbìyànjú wọlé ó ṣe kíní kan fún yín yóò bless yín àbí yóò. ọ̀nà àbáyọ tó wà rí áàbì kan dín kan áàfẹ̀mí ìkanra kan. ẹjọ tó yọ náà. bàbá kí ni fẹ́ gbìyànjú àti sọ́kò yé mi èmi ọ̀nà fi kanra kan fẹ̀mí rẹ̀ kí ni ìtumọ̀. áàbì kan dín kan ni. ìkan fẹ̀mí rẹ̀ lẹ̀ fún kan bẹ́ẹ̀. ẹ dákun kí wàá ní tẹ́ ìpè lọ́nà àbáyọ ńbẹ. nínú méjì ẹ̀rí kan ẹ mọ sọ pé. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ara tí mo sọ fún rẹ̀ àgàgà ẹ ó dà ó dà ẹ má jẹ́ kílé yòókù rárá ẹ má jẹ́ kílé yòókù rárá kílé máa kó má kú tán. ẹ fà kán lẹ̀. àní ẹ má jẹ́ kílé yòókù rárá kílé má kú tán kélé yìí ó má tiẹ̀ kú rárá kíkú ó má dọ̀dọ̀ ẹ̀ kélé yìí sì máa kú tán ẹ dákun ẹ dákun ojú ẹni láti máa kú sí ẹni ẹ bá ṣe mi báyìí ẹ dákun torí Ọlọ́run ẹ dákun mo fún mo fa àwọn onílẹ̀ mo fi bẹ̀yìn. Àkànkẹ́ bàbá ẹ wò Àkànkẹ́ ìtẹ́ ní òní kú tán ló ti fẹ́ máa kú yán náà yìí. sílẹ̀ ń ṣe tẹ́ ń tẹ́ ọ dáadáa jẹ́ kí àbíjá. ẹ̀wọ́n náà bá lọ bí ẹjọ́ ẹjọ́ àyùdà bá bá ti wọ́n ẹjọ́ kò ìkú yán yán náà. ẹ̀wọ́n bá wọ́n kọ́ ẹ̀wọ́n bá wọ́n kọ́ kólókóló yín bàbá. Àkànkẹ́ Àkànkẹ́ Àkànkẹ́ Àkànkẹ́ Àkànkẹ́ Òkéje kéje kò kéje ye ye ye. yé ọ̀la o mo là ń kánjú lọ nílé ayé náà. ìlò fa ìlà ìlò èèyàn mi náà. asúré tètè kò mà ní kọjá ilé o arìngbẹ̀rẹ̀ kú dẹni sùn sọ́nà o. Rorí rorí náà. Òní ni yóò júwe ọ̀la. Ọ̀la ẹni. Òní ni yóò júwe ọ̀la. Rorí. ni yóò júwe ọ̀la o. Ọ̀la o. Òní ni yóò júwe ọ̀la o. Òní ni yóò júwe ọ̀la. Ọ̀la. Òní ni yóò júwe ọ̀la o ọ̀la o. ẹgbẹ́ ayé ṣe rere ẹ wùwà tó tọ́ lórí oníkan tó rí ọ̀la ni o. ayé yìí kò lọ bí ọ̀pá ìbọn o. kò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí kò lọ. Bí ọ̀la òní ni yóò júwe ọ̀la òní ni yóò júwe ọ̀la o ọ̀la.